رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرقنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صما وبكما في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم <coughs> لا شك pípé ọlọ́run bá wa nínú àwọn ayé ayé kejìdínlógójì àtàyà tó tẹ̀lé ọlọ́run bá ń sọ fún wa níbẹ̀ nípa ti gbogbo nǹkan tí ń rìn lókè pẹ̀ bóyá èèyàn ni gbogbo ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n ṣe o àti pé ìjọ kan ní kálukú náà ṣe gẹ́gẹ́ bọ́ mi yàn máa náà ti ṣe jẹ́ ìjọ torí dábàá lédè lárúbáwá yẹdẹ́bọ̀ dẹ̀bí bá ìtumọ̀ rẹ̀ ni wípé orin orin ṣùgbọ́n rìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó rìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa ń pè ní ìrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ń pè ní dábàbà torí ẹ̀ ọ̀kan nínú àwọn ẹni wá ọmọbìnrin kan tó fẹ́ fẹ́ ọmọbìnrin yẹn wá rò yìí pé bàbá arúgbó ìlànà tó fẹ́ fẹ́ràn yìí òun sì jẹ́ ọmọdé kékeré báwo wá ní ọmọdé kékeré yóò ti ṣe wá lọ jẹ́ ìyàwó fún bàbá arúgbó ni wọ́n fẹ́ fi hàn pé òun ti gbò àwọn apá lórí pé. ظنتني الشيخ ولست بشيخ إنما الشيخ من يدب دبيبا ربا ربوني من ميسي ساربو تركي أربو أنا لن تنتي ينك ينك الأربو أمامي ميسي ساربو إتاني لنبين dábàá dẹ̀bí bá ẹni tí ń tẹ̀lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹni tí ń tẹ̀lẹ̀ ẹni wọ́n ń pè ní dábàá kò sí nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyí àyàfi kọjá pé ìjọ kan làwọn náà gẹ́gẹ́ bí àwọn èèyàn náà ti ṣe jẹ́ ìjọ kan ọlọ́run ló dá wa ó ti ṣe dá àwọn ẹranko. náà lọ dán mi èèyàn èèyàn gbogbo nǹkan tẹ̀ ń rí yẹn stone yẹn sẹ́yìn nínú àwọn abẹ̀mí táwọn náà rìn lókè ẹ jẹ ẹ lọ mọ̀ ẹ́ pé ọlọ́run ọba náà ló dá àwọn náà ìjọkan làwọn náà wọn wọn gẹ́gẹ́ bó ti ṣe ń pèsè àrísìkí fẹ́yìn náà kò sì sí nǹkan kan nínú àwọn nǹkan tí ń sẹ̀mí ẹ̀ àfi jẹ́ àwọn náà ní ọjọ́ kú tọ́lọ̀ ti dá fún kálukú wọn tí ò ní yẹ kálukú náà lọ lọ́jọ́ kú tọ́lọ̀ ti dá fún tí ò ní yẹ èyí tí ó kú owó èèyàn èyí tí ò ní èèyàn ọjọ́ kú rẹ̀ náà ló ná òkú bẹ́ẹ̀ ètò ìgbésí ètò ògbésí ayé wọn ọlọ́run ọba ti tò báwọn náà ṣe máa bá gbèsè ayé wọn lọ abẹ́ àtò ọlọ́run ọba lọ́wà ntí ó ṣe wọn ntáwọn náà ṣe àdámá wọn ọlọ́run ọba ti ṣètò gbogbo eléyìí ọlọ́run ọba wa sọ fún wa nínú àyà yìí nípa àwọn ẹ̀dá tó dá sókè pẹ̀ nítorí pé àwọn ni àlè rí àwọn ẹ̀dá tí ń bẹ lókè pẹ̀lú alẹ́ rí ọlọ́run bá fi ń sọ fún wa nípa pé kò sí kan nínú àwọn ẹ̀dá tó dá sókè pẹ̀ tí wọ́n rìn lókè pẹ̀ yìí àti kọjá pé jọ̀kan làwọn náà jẹ́ o gẹ́gẹ́ bíi ṣùgbọ́n nínú ìjọba sámà àwọn nǹkan tó ṣe pé àwọn ò lè rárá ànímọ̀ nípa rẹ̀ nínú ìjọba sánmà ọlọ́run ọba kò jẹ́ pé ló fi bá wa sọ̀rọ̀ níbí nítorí pé ànímọ̀ nípa wọn kò jẹ́ ó jẹ́ pé ló fi bá wa sọ̀rọ̀ náà ló sọ pé wa ma min dabbatin fil ardi illa wala ta'irin yatiru bi janahihi illa umamun amthalukum gbàtọ́jọ́ pé òkè pẹ̀lá ọ wà nítòsí ń lọ lókè pé à ń rí kò pamẹ́ sí wa kò sókùnkùn sí wa lọ́fà lọ́lọ́run fífi bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n nínú sọ́mà àwọn ìdánbẹ́ńbẹ́ táwọn náà ń sẹ́mi tó ṣe pé àwọn ọmọ pàápàá máa ṣe rí ọlọ́run nìkan lọ́mọ kí ẹ bọ́ bá ti sọ yìí pé wa min ayatihi khalqu samawati wal ard wa ma batha fihima وهو على جمعهم إذا يشاء قدير nínú àwọn àmì àpẹẹrẹ Ọlọ́run òun náà ní dídá tó dá àwọn sánmà àtìlẹ̀ ìṣẹ̀dá sánmà ìṣẹ̀dá àwọn sánmà àtàlẹ̀ àti àwọn ẹ̀dá tọ́lọ̀ ń fọ́n ká sínú sánmà àtìlẹ̀ wọ́n fún àwọn ẹ̀dá ká sínú sánmà àtìlẹ̀ láwọn ẹ̀dá tó sọ yìí pé ètò àlókè pẹ̀gàn mélòó la ti nípa wọn. alágbára sí lọ́lọ́ láti kó gbogbo wọn jọ ní ìgbàkigbà tó bá wù láti kó wọn jọ. tọ́ eléyìí ń túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan tí ọba wa tó dáwọn yìí níṣẹ́ ló awọn àwọn náà jẹ́ ẹ̀dá kan táwọn náà jẹ́ gẹ́gẹ́ bí àwọn àjọ àwọn èèyàn lágbọn abo ni wọ́n ti wá jẹ́ ìjọ bí ìjọ ti wà tọ́lọ̀ ń fífi wọn wé wa ó náà ni pé dídá lọ lọ́n dá wọn dídá lọ lọ́n dá wọn náà àjọdọ̀gba ń bẹ̀ torí pé gbogbo alọ́lọ́run ọba jọ dá abala bòmí òun náà tún ni wípé tí mo bá mọ̀ yìí pé. ọlọ́run ló gbogbo wa fún bá mọ̀ pé ọlọ́run wa ọlọ́run wọn àjẹ́ pé kan nínú gbogbo àwọn ẹ̀dá tí mò ń rí lókè pẹ́ẹ́n tọ́lẹ́tọ̀ sí kí n máa jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo wa kò ń lọ yẹ kí n máa jọ́sìn fún kì í nínú ọba dá. tó ṣe pé òun ọ̀daràn rẹ̀ ọ̀nà ibi tá a tún ti jọra wa tó sì jẹ́ pé àwọn náà jẹ́jọ kan gẹ́gẹ́ bíi tiwa anna Allaha takaffala li kulli dabbatin bi arzaqiha kí ọlọ́run ọba oní tó ṣe é pé yọ́ọ́ máa pèsè arzikì fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn abẹ̀mí yẹn bẹ́ẹ̀ bá ti ṣe dọ́gba nù torí ẹ̀ àgbọ́dọ̀ ṣàbòsí sí wọn àgbọ́dọ̀ ṣàbòsí sí àwọn nǹkan yẹn a ò sì gbọ́dọ̀ ta ẹnu àlà lórí wọn nítorí bá ti takò àṣẹ Ọlọ́run ọba àgbọ́dọ̀ ló lórí wọn náà lọ́lọ́run sọ pé illa umamun amthalukum àwọn náà jẹ́ nǹkan kan àwọn ẹyẹ àwọn ẹranko wọn yẹn gbogbo wọn ìjọ kan làwọn náà jẹ́ gẹ́gẹ́ bíi tiyín nípa dídá nípa rìsíkì nípa kó àwọn náà kù nípa kó lọ́n gbé àwọn náà dìde tó bá dijọ́ gbẹ̀dẹ̀ òkè àmì nípa pé ọlọ́wọ́n bọ́ gbẹ̀sán lọ́dọ̀ apá kan wọn náà fún apá kan bá ti ṣe jọra wa. eléyìí máa fún wa pé pàtàkì púpọ̀ o ká túbọ̀ ṣe ìwádìí ká túbọ̀ ṣe ìwádìí nípa àdámọ̀ àwọn ẹranko tẹ́rí yẹn nípa nature àwọn ẹranko eléyìí á mú wa mà bó ti ṣe pàtàkì tó kíkí ká tún ṣe ìwádìí sí ká lè ra àṣàǹfààní lára wọn nítorí pé gbogbo ohun tí ń bẹ lókè pẹ̀ ọlọ́run dá wọn ni nítorí pé wọ́n lè wúlò fún wa ká lè ra àṣàǹfààní lára wọn sàǹbùkátà láti tún ṣe àlékún ìwádìí sí nípa àwọn nǹkan ẹ̀. ọlọ́run ọba ní gbogbo wọn ìjọ kan ní àwọn náà jẹ́ o gẹ́gẹ́ bíi tiwa. thumma ila rabbihim yahshurun. bí wọ́n ti jẹ́ ìjọ kan yẹn gẹ́gẹ́ bíi tiwa àtàwa àtàwọn gbogbo wa lákòjọ níwájú ọlọ́run. gbogbo àwọn ẹranko gbogbo àwọn ìrà gbogbo àwọn ẹyẹ oko gbogbo àwọn kòkòrò gbogbo àwọn ẹja gbogbo wọn pátá lọ́lọ́wọ́n bó kójọ tó bá dijọ́ sípè ẹranko náà á jí wọn gẹ́gẹ́ bá ti ṣe jí àwọn èèyàn á kó wọn jọ bẹ́ẹ̀ ni wà muslim rahimahulah látọ̀dọ̀ anabi muhammad. sallallahu alaihi wa sallam wọn lànà bí sọ pé latu'addanna al-huququ ila ahliha yawm al-qiyamah mo fi olorun bá búra o gbogbo ẹlẹ́tọ̀ ní ọgbẹ̀tọ̀ rẹ̀ tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah hatta yuqada lish-shati al-jalha min ash-shati al-qarna débi wípé wọ́n gba ìsàn. fún àgùntàn tí ò níhò lọ́wọ́ ètò níhò èyí tó níhò ó ti torí pé ó níhò ọ̀yàn jẹ ọlọ́run ọba gbẹ̀sán fún tó bá dé jọ́pọ̀ dàrúkẹ́ yà gbogbo eléyìí ìfinilọ́kànbalẹ̀ nífẹ̀ẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹni tó fọwọ́ ọlá gbọ́ lójú ẹni tó yan ọjẹ torí pé ń wò pé kí ló lè ṣe fún láyé yìí fọkànbalẹ̀ kò lè mú jẹ gbé torí pé láàrin ẹranko gan sẹ́ranko ọlọ́run tún gbẹ̀sán fún wọn báwo wá là báwo là àwọn tó ṣe pé ọlọ́run tún pọ́n wálé ó sì wá lẹ́ni tó ní làákàyè ẹnìkan ò lè yẹn jẹ́ kọ́ wa lọ gbé o kò tó bẹ́ẹ̀ ẹnìkan ò lè yẹn jẹ́ kọ́ lọ gbé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ọlọ́run bá ní ma farratna fil kitabi min shay kò sí nǹkan kan táwọn ọlọ́run ọba gbàgbé tá a gbàgbé láti sọ nípa rẹ̀ nínú alukur'an gbogbo gbogbo nǹkan pátá nínú àlọ́lọ́run ọba ti sọ nínú alukur'an ṣùgbọ́n alukitaabu yìí báyìí eléyìí tí ọlọ́run ọba ń tọ́ka sí nínú àyà yìí ó náà ní alawuxul mahfuz wàhálà ti ń wàhálà eléyìí ti ń bẹ lábẹ́ sùn bí tọ́lọ̀ ń kọ kádàrà gbogbo nǹkan sí kò sí nǹkan kan tọ́lọ̀ ń gbàgbé láti kọ àti ń tá a sè àti ń tí ó sè wa gbogbo ẹ̀sán tí ó jẹ wa ọlọ́run ti kó jewa ọ̀hún àkókò tí wọ́n jẹ wa ní ó dàálẹ̀ ní ó bíbà ní tí iye èkúté tí ọmọ bá ń gbélé iye tẹ́ rí pa ń bẹ̀ iye tẹ́ ní rí pa èyí tó ṣe pé bí máa ti ń jẹ mẹ́jẹ̀lẹ́ ni ó tún máa sanra sí gbẹ lọ́lọ́run rà kọ́ subhanallah so ma farratna fil kitabi min shay eléyìí ọba tọ́ka sí pé ọlọ́run ọba tó dá wa kò sí nǹkan kan tó tuntun lọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tó jẹ́ tuntun lọ́dọ̀ ọlọ́run. torí ẹ kò sí nǹkan kan tó lè mú kọ́ lọ́wọ́ bó ṣe mà àbí ṣe dá gbogbo nǹkan ọlọ́kọ̀ àkọọ́lẹ̀ ti gbogbo nǹkan ó ó sì ti gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ bí ó ti ṣe dáa tó bí ó ti ṣe burú tó ọlọ́run ti kọ́ torí ẹ kò sí tó pamọ́ wàhálà ẹ̀ta ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ntọ́lọ́ndà ni torí gbogbo nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ ntàdá ni ọ̀kan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ndá ni wàhálà yìí wàhálà yìí ń bẹ láyìí tó sápamá fẹ́ni kankan ọmọ ibi ni àfọlọ́hún ọba wa tọ́ ẹ̀yin wá sọ pé. ọlọ́run ọba ń kọ́ kọ̀mọ̀ kúkú dẹ́nìkan o kọ́mọ̀ sí ní láàrin ìgbóyàn ní ọ̀jẹ́ bóòlù ma ṣe mà torí bí tọ́lọ̀ ń kọ àkọọ́lẹ̀ kálukú sí wà láàyè ń bẹ lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run kò sẹ́ni tó lè débẹ̀ ọ̀nà wo lẹ́yìn wà á mà pé kálukú náà lọ́lọ́run kọ pé yóò ní láàrin ọlọ́run ọ̀kọ́ pé àwọn kan máa pé àwọn kan máa gbálẹ̀ kọ̀kọ́ páwọn kan jẹ́ akóbátà lẹ́gbẹ́ kọ̀kọ́ kan wà ẹ̀wù tí wọ́n máa ya lẹ́yìn ọrùn ni níbo lẹ́yìn ti kan ga ọkọ̀ kan gbòòrò wọn kan máa rí ṣe kan máa táwọ́ náà gbogbo eléyìí ti nítorí pé tọ́lọ́run fi lè dá wa tá a bá fi lè dọ́gba nínú níní ayé òní ṣe gbé torí ẹ hikima Ọlọ́run ọgbọ́n rẹ̀ tó dópin ọdá lórí pé káwọn kan ga káwọn kan má ga tó wọn káwọn kan ní káwọn kan má ní tó wọn torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ìlàyé yóò fi ṣe gbé tí wọn náà bá sì ronú wàá rí i pé nítorí ká lè gbélé ayé nù tó bá jẹ́ pé gbogbo wa bá ni bóyá nínú níní àbáyìn wàláhì wàllá ilé ayé yóò ní torí di eléyìí àwárí nǹkan kan fọlọ́ǹsì àárín nǹkan kan fọlọ́ǹsì bọ́yọ̀ fún ọ àbí ò fún ọ kí ló fẹ́ ṣe fọlọ́ kí lèèyàn fẹ́ ṣe fọlọ́ àlóhùn lọ́ba tá a dúpẹ́ fún lórí gbogbo kò tá a bá bára wa ó dùn mọ́ wa àbí ó dùn mọ́ wa ọ̀sán àbí ọ̀sán èèyàn wàláì ntọ́pamọ́ àlè máa ń tọ́ wà nù ẹ̀ àlè máa ń tọ́ wà nù ẹ̀ nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam òní awwalu ma khalaqa Allahu al-qalam thumma qala lahu uktub qala madha uktub ya rabbi qala uktub ma yakunu ila qiyam as-sa'a àkọ́kọ́ ntọ́nà wa kọ́ da anábì nínú kékeré. ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ pé àkọ́kọ́ ní tọ́lọ́mọ bá kọ́kọ́ dá lẹ́yìn ìgbà tó dá àgọ́ rẹ̀ tán àgọ́ rẹ̀ ló kọ́kọ́ dá ṣáájú gègé tọ́lá àdéhìí kan ti tọ́kẹ̀ lẹ́yìn ìyẹn ni pé lẹ́yìn ìgbà tó dá àgọ́ rẹ̀ tán ní tó dá sí kejì rẹ̀ ní gègé gègé wa sọ yìí pé sẹ́yìn pé lọ́dọ̀ ọlọ́ àti àwọn táwọn wò pa ń sọ̀rọ̀ àti àwọn táwọn táwọn wò pé wọn ò lè sọ̀rọ̀ gbogbo àdọ́gba lọ́dọ̀ ọlọ́ kò sí ẹni tí ò lè sọ̀rọ̀ kò sọ tí ò lè sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn bàbá bá sọ̀rọ̀ tọ́rọ́ lọ́ọ̀ náà ló fún àwọn náà lọ́rọ̀ sọ àwa gan bo lọ́rọ̀ wà ní wa ọlọ́run ló fún wa lọ́rọ̀ sọ. tọ́ ọlọ́run á ní kọ́kọ́ gègé wa sọ yìí pé kí ni kí n kọ ọlọ́ọ̀ni kọ́ kọ gbogbo ní tí ó ṣẹlẹ̀ dídọ̀ gbẹ̀dà kìyà kì í ṣe pé gègé lọ́sẹ̀ sá pé ó kì í jẹ́ nǹkan eléyìí fẹ́lẹ́ jẹ́ nǹkan eléyìí tó wù mí fẹ́lẹ́ eléyìí jọ jìyà eléyìí jọ gbà ìtọ́lọ́wọ́n bá ní kọ́kọ́ náà lọ́kọ́ ẹ kọ́rọ́ bísí rọ́bìkẹ́ lẹ́dí khalaq khalaqal insana min alaq اقرأ وربك الأكرم alladhi allama bil qalam tóró ló fún gègé ní màǹtí ọkọ ìmàtọ́lọ́ ń fún náà lọ́kọ̀ kalẹ̀ ọlọ́run ti wá kọ́ wa ó ti kọ́ sẹ́ wa ó ti kọ́ nǹkan ní wa ó ti kọ́ dájẹ́ títí tó sì dórí èèyàn tí ó kàn yín títí dórí ìṣẹ̀lẹ̀ tí ó kàn yín tìlẹ̀ ayé òfin ìjẹ́lẹ̀ ayé máa. gbogbo àkọọ́lẹ̀ kádàrá kálukú ó ti wà nínú òwe yìí títí dìjọ́ gbọ̀ndà al-qiyam eléyìí túmọ̀ sí pé ma farratna fil kitabi min shay kò sí ní tá a gbàgbé láti kọ́ọ́lẹ̀ nínú òwe àkọọ́lẹ̀ kò sí ní tá a gbàgbé láti kọ́ọ́lẹ̀ nínú òwe àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀dá pátá ń bẹ lọ́dọ̀ ọlọ́run ò sì gbàgbé ẹnìkan nígbà tí ń kọ àkọọ́lẹ̀ yìí tábà pé ẹ táwọn máa ń jọ ń pé kíni pé wọn gbàgbé olúwa ẹnìkankan ọlọ́run ò gbàgbé kí wá sí pé ẹ ọlọ́run gbàgbé gbogbo ẹnìkankan wọn kó kálukú bàbá á gbàgbé láti ẹnìkan kálukú wọn bóyá òkè pẹ̀ ìnirú ẹ̀dá bẹ́ẹ̀ ọmọ gbé ni àbí inú omi tó fi dórí àwọn ẹja kálukú lọ́lọ́pàá àrísìkì rẹ̀ èyí tí wọ́n jẹ́ kékeré èyí tí ó dàgbà tí ó di shark èyí tó ṣe pé shark náà ni ó wà tọ́mọ èèyàn ò rí mú èyí tọ́mọ èèyàn ò ní rí mú tí ò kú ní odò gbẹ lọ́lọ́run ti kọ́ bákan náà àwọn èyí tí ọmọ gbénu atẹ́gùn gbogbo pátá èsì èèyàn nìkan gbogbo ẹ̀ ti kọ́ ọ́ كما نسقي وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين كسي داكو لوكيكو àfi kọjá pé ọlọ́run ọba ní rọ̀ lárí ọlọ́run ní rọ̀ lọ́rọ̀ gbogbo ẹ̀dá pátá kò sẹ́nìkan nínú àfi kọjá pé ọlọ́run ọba ní rọ̀ lọ́rọ̀ Allahu akbar.

títí tí ó fi dórí èèyàn gbẹ mélòó la tó lè jẹ ń ebi wọn bá tọ́lọ̀ bá fi hàn wá ni ọ̀pọ̀lọpọ̀ arzikí wà kúmá ní lẹ́wù orílẹ̀-èdè tó ẹ pé orílẹ̀-èdè ò tí ì mà lómi gan ó lè jẹ́ pé ẹ̀yìn ọgọ́rùn-ún ọdún tí ń bọ̀ ní wọ́n tẹ̀ tó kẹfìn rẹ̀ arzikí mi náà ń bẹ tí ó yọ sí wọn náà lọ́wọ́ tó ṣe pé bóyá o ò tí ì rí o sì ní mà bóyá ẹ̀yìn ogún ọdún sóni ló tó mà so gbogbo ń tọ́lọ́wọ́n bá ti kọ kò ní ṣàìṣe ọ̀dọ̀ ọlọ́run lárìsìkì wá wà o kò sí lọ́dún èèyàn tí wọ́n àwọn ọlọ́sẹ̀ rúfẹ́ yẹn tí wọ́n mọ̀kẹ́ mọ́gbàgbé mi ẹ dákun ojú yín là ń wò à ojú ọlọ́run làwọn ń wò ẹ̀hẹ́n torí pé tí ọba ti lọ ń rò yí pé àfikọ́tọ̀dọ̀ ẹnìkan wá iná ló tó lè rọ́nà lọ ó ti gbàgbé kọ́nà ọba ló ń ṣe àrìsìkì nù kọ́nà ọba ló ń ṣe àrìsìkì di lọ́nà mọ́tàsíkò ọba ti tó ẹnìkan ò tún lè fi gọ̀gọ̀ kan kò lè fi fà á. ìdí ni ọlọ́run ní wọ́n yà lè mustaqarra ọlọ́run ibi tí kálukú ń gbé o ibi tí ẹ̀dá kọ̀ọ̀kan gbé ọlọ́run wọ́n mustawda'a ibi tí àpàdà gbé pamọ́ sí gbọ́ ọba kú èyí tí wọ́n sin èyí tí wọ́n ní sin èyí tó kù rẹ̀ ọ̀sọ̀nù èyí tó kù gbogbo ẹ̀ lọ́lọ́run ti mà kullun fi kitabin mubin gbogbo ẹ̀ nù tíra hàn eléyìí jẹ́ tafsir kan wípé máa farratna fil kitabi min shay' alkitabu bí oníkíni al-lawh al-mahfuz eléyìí jẹ́ tafsir kan. apá kan nínú àwọn olùmọ̀ nípa tafsir gẹ́rí al-imam al àwọn wò pé máa farratna fil kitabi min shay' alukitaabu ń bí ní alukur'an pé kò sí nǹkan kan tá a gbàgbé láti sọ nípa rẹ̀ nínú alukur'an kẹbi àti ṣàlàyé lánàá pé kò sí nǹkan kan tá a gbàgbé láti ṣàlàyé rẹ̀ nínú alukur'an ó nítorí pé gbàdúrà náà máa ń fọ̀rọ̀ tún fílkìtàbí alif wal lam yẹn ó ní lè làáhìndé dèhìnì ó ń tọ́ka sí títí ń bẹ́ẹ̀ nu ọpọlọ wa ni pé tí wọ́n sọ pé alkitab alukur'an náà ni síbẹ̀ yìí náà rí láwọn àyè nínú alukur'an náà là ń sọ pé nínú àwọn orúkọ alukur'an ni kíni alukur'an alkitab alfurqan alif lam mim dhalika alkitab la rayba fi dhalika alkitab sí pé alkitab ń alukur'an. Al àjẹkù máa ń fọ̀rọ̀ tìǹà sí alkitaabu mìṣẹ́yìn alkitaabu tó tu alọ́pọ̀lọ́ akótán bá wí òun náà ni alukur'an náà lọ́lọ́run sì ń sọ ń bẹ̀. eléyìí ni nǹkan tí apá kan nínú àwọn olùmọ̀ nípa tafsir ń wò <coughs> eléyìí náà ló sì fà á tá a fi sọ nípa àwọn zahiriya àwọn òkú àyà yìí wọ́n tọ́ka sí pé gbogbo nǹkan ìnìdájọ́ rẹ̀ ń bẹ nínú alukur'an nígbà tí ìdájọ́ gbogbo nǹkan sì ti ń bẹ nínú alukur'an nǹkan àbùkátà láti máa ṣàkàwé láti máa fi ntọ́nà sọ ìdájọ́ rẹ̀ ká máa fi wé ìtọ́sọ nípa àdájọ́ rẹ̀ ká lè bá àmúdájọ́ ìtọ́sọ nípa rẹ̀ fún èyí tí ọ̀sọ nípa àdájọ́ rẹ̀ wọn là bùkátà kàwé yẹn ó túmọ̀ sí pé gbogbo ìtọ́nà ọ̀rọ̀ bá ti sọ ajẹ́pẹ́ ìdájọ́ rẹ̀ ni pé ẹ máa ṣe ń sòkò sẹ́sẹ̀ ń bẹ̀. ayé fàmà sẹ́kẹ̀tà ànùfọ̀ tí ọba sọ nípa rẹ̀ ajẹ́ kó ti sàmójúkúrò fún yín pa rẹ̀. tọ́ gbogbo àwọn ìdáhùn yìí o tọ́lọ́run á dá àtẹ̀yàn àtẹ̀ránkó ìjọ́gbìn dàlùkìyàmù tọ́lọ́run ọ̀bọ̀ gbé àdìdẹ o lọ́sàn kálukú lẹ́sàn yẹ bọ́lá ń sọ pé wà ìdàlùwọ̀ ṣóṣó ṣóṣìrọ̀t tó ń rán wọn létí nípa àgbàtà gbé àwọn ẹranko gbẹ àwọn ẹranko abìjà àwọn ẹranko orí ọ̀dàn takọ àwọn náà jọjọ gbẹndẹ àlùkìyà subhanallah àwọn kìnìún àwọn ẹkùn àwọn àmọ̀tẹ́kùn àwọn ìjòlá kọlọkọlọ ìkookò ajánugbó gbogbo wọn pátá tọ́lọ́wọ́n kò wọn jọjọ gbẹndẹ àlùkìyà so nígbà tó náà wà kó gbogbo àwọn eléyìí àwa wá ń kọ́ bó la fẹ́ sálọ òsibí tá a sálọ. alimami ahmed wọn gbé ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ kan wà ó láti ọ̀dọ̀ abidjan kọlọ wọn yọnu sí wọn lànà bí sallallahu alaihi wa sallam ra'a shatayni tamtatihan anabi rí àgbò méjì tí wọn ń kanra wọn. فقال يا أبا ذر أنا وبابا ذر هل تدري فيما تنطحان جواما انتم مكبو مجي جواما كراما قال له نكو يمي قال أنا بني لكن الله يدري شو ما لهم من تون تتوري ريك أنا بني دامبا ìwọ ọ̀ma àmọ́ lọ́mọ tí wọ́n ti torí rẹ̀ kára wọn. wa sayaqdi baynahuma yóò sì dájọ́ láàrin àwọn méjèèjì ní ọ̀gbìn lẹ́rùkẹ́yà la ilaha illallah. àwọn àgbò náà tún ní rọ́nà lọ láì ṣèṣì rò àwa ń kọ́ tá à ń dú àgbò àwa tá à ń tá à ń wọ́n wá fà wálé rárá o tó bẹ́ẹ̀. eléyìí ó kín àdéhùn tó síwájú lẹ́ẹ̀kan lẹ́yìn pé ọlọ́run ọgbà ẹ̀tọ́ kálukú fúnjọ́ gbẹ̀ndà alqiyama tó fi dórí pé àgbò tí ò níhò ọlọ́run ọgbẹ̀tọ̀ rẹ̀ fún lọ́dọ̀ ètò níhò. alimami abdulrazak sanaani nínú tura àwọn almusannaf wọn gba ka kan láti ọ̀dọ̀ abu huraira radiyallahu níbi ọ̀rọ̀ ọlọ́run tó ní illa umamun amsalukum pípé gbogbo àwọn ẹ̀dá tó rìn lókè pẹ̀ wọn yẹn àti àwọn ẹyẹ tó ń fò lójú sámà yẹn wọn mọ̀ kúkú jẹ́ nǹkan kan bí ìbá ṣe ìjọ kan gẹ́gẹ́ bíi tìyìn máa ń farratna fil kitabi min shay kò sì sí nǹkan kan táwọn ọlọ́run gbàgbé láti sọ nípa rẹ̀ nínú tírà wa thumma ila rabbihim yuhsharun àti pé lẹ́yìn náà lẹ́yìn wàá bá ṣayé tán tá a pa wọn tí wọn ò ṣe má ọ̀dọ̀ ọlọ́run ọba wọn lákò wọn jọ sí. Abu Hurairah ni yuhsharu al-khalqu kulluhum yawma al-qiyamah ọlọ́run kó gbogbo àwọn ìdájọ́ o lápapọ̀ wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah al-baha'im àwọn ẹranko tí ò lè sọ̀rọ̀. ni wọn ń pè ní ẹyọkan rẹ ní bahima ẹranko tí o lè sọ̀rọ̀ alẹnumá sọrọ Ọlọ́run kó wọn jọ bákan náà wat-tayr àti àwọn ẹyẹ wa kullu àti gbogbo nǹkan. فيبلغ من عدل الله يومئذ ìṣèdọ́gba ọlọ́run ẹlẹ́dàá wa níjọ́ gbẹ̀ndẹ̀ yóò wá débi wípé ẹ̀yìn ọ̀kúdà lẹ́lẹ́jẹ̀mẹ́ ìmìnà kọ̀rọ̀nà yóò gbẹ̀sán fẹ́lá ìníhò lọ́dọ̀ oníhò tó mọ ẹ̀kọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti wá gba ẹ̀tọ́ kálukú fún tán ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yìí lọ́jọ́ ọlọ́run gbẹ̀sán ẹranko yìí fún ẹranko yìí látọ̀dọ̀ ẹranko kejì nígbà tó lọ́n bá síbẹ̀ tán èyí tó yàn kan jẹ tó ṣe pé kínní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run á kó ní ọba gbogbo ẹ̀yàn kò yẹ wá dé pẹ̀lú ẹ̀ subhanallah yẹn ni pé wọ́n àwọn dìde láti tí wọ́n yàn jẹ lọ́dọ̀ ètò yàn jẹ ni nígbà ti wá káríkárí ọlọ́run ní àti ètò gbogbo wọn dé pẹ̀lú subhanallah ni àníìdí wọn àníìdí wọn pé ẹ̀yin ọ̀daràn tọ́yìn àwọn kan jẹ́ nu wọn ẹ̀yin náà wà wọ́ná ẹ̀yin tí wọ́n sì yàn jẹ ẹ̀yin masakin ẹ̀yin lọ́wọ́ àlùjánà rárá àwọn òṣìṣẹ́ àlùjánà àwọn òṣìṣẹ́ fúnná nítorí àlùjánà ọmọ jẹ tí ọmọ fi gbádùn yóò máa wá bá wọn ní ìpèsè ní látọ̀dọ̀ lọ ṣùgbọ́n àwọn ẹranko wọ̀nyẹn ńṣe lọ́lọ́wọ́n bó jí wọn kó lè bá gbẹ̀san fún wọn lọ́dọ̀ ara wọn lẹ́yìn tọ́lọ́n bá ti gbẹ̀sán tán ọlọ́run àti gbogbo yẹn yípadà ẹ̀ dìpẹ́ nígbà tí wọ́n bá wá dé pẹ́ yóò sojú kálukú wa máa wòran so àwọn kèfèrí tí wọ́n ti mọ̀ pé táwọn bá wọn lónìí àwọn máa sọ pé ya laytani kuntu turaba ọmọ ṣe o kí ló dé tèmi ní ó dé pẹ́ bí àwọn ẹranko tọ́lọ̀ ń parun tó ní kí wọ́n dé pẹ́ yìí tẹ́mi ó fi alọ́ má jìyà so ntí ó mú kíkẹ́sì rí ọmọ aràn kan pé kó wọn dé pẹ̀lú. àwọn káfìrí àwọn ẹni tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́ni walladhina kadhabu bi ayatina àwọn ẹni tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n ní àyà burúkú ọlọ́run tó dá wọn wọn lọ́rọ̀ rẹ̀ irọ́ ni àwọn àmì tó mú wá téèyàn ríru rẹ̀ tí fi gbọlọgbọ tí fi mọ òjíṣẹ́ támì yìí tọwọ́ rẹ̀ wáyé tí fi mọ lólódodo pọlọ lọrùn wọn ni gbogbo irọ́ ni pọlọ ni wọn ò jẹ́ nǹkan kan o fún ẹ bá ṣe sọ mọ àdìtì àdìtì làwọn wọ̀nyẹn wọn pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́. wọ́n sọ fún apọ kan ṣoṣo lọlọ wọn làwọn àwọn ò lè gbàgbọ́ àwọn ò lè gbàgbọ́ ambọsibọsi pọlọ ọ̀kan ṣoṣo làwọn máa sìn àwọn máa Allahu ṣùgbọ́n àwọn tún máa àwọn míì tọyọtọ sí Allahu báwo làwọn jẹ́ sí wọn ni wọ́n dàbí tó ṣe é pé bí èèyàn bá rọnà lọ níwájú àwọn ní bá ní ti. ìwé ẹni tí fi rọ̀nà lọ níwájú ọlọ́run tàbá aláàfin tí wọ́n ṣe bó la ṣe lọ níwájú ọlọ́run tó sùn wọ́n ni kpọlọ ni. wọ́n ní rọ́ọ̀nì pọ́lọ̀ nìkan láàmà sí. bẹ́ẹ̀ ni wọ́n lọ́ọ́ da ní sọ rárá ìdí sọ yẹn èso torí pé tó mú àyàn àwọn tọ ọlọ́run láwọn kèsì rí wọn yẹn sọmọ ọgbọkùnrin fi zulumat àdìtì ni wọn ìnà torí pé ẹni tó gbọ́rọ̀ tó wúlò tí ò fi ṣiṣẹ́ kí lórúkọ rẹ̀ àdìtì ni baba ibi tẹ́ ń lọ yẹn o kò tó wà ń bẹ o kò tó giriwo kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má gba bẹ́ẹ̀ o ń sì lọ níṣẹ́ lọ títí ó fi já bẹ̀. Ah, ẹ sì sọ fún wa sọ fún wa pé ah, adití ni wọn. torí pé ńgbà tó gbọ́rọ̀ tí ó wúlò ọkọ̀ láti mú lò ọkọ̀ láti mú lò etí wa bẹ̀ etí ti sá lọ. tòsán mọ́ bẹ́ẹ̀ ni wọ́n rí adití ni wọ́n. torí pé tí wọ́n bá jáde tí. kí ló dé tí wọn ò mú ọ̀rọ̀ tí ó wúlò fún wa nígbà wọn gbọ́ tí wọn ò múlò wọn kọ pàkọ sí tí wọn padà wá já sórí ibú ọlọmọ ṣètò wa bẹ́ẹ̀ ẹni tó ṣe pé kì í gbọ́rọ̀ rárá ni wọn ń pè ládìtì ẹni tó wá gbọ́ tí ò wúlò fún kọ kí ló náà ṣe adití ni àbọ̀dàbí adití ọlọ́ọ̀lá adití ni wọ́n. eléyìí lọ lágbára jù àmọ́ tá a bá túmọ̀ rẹ̀ bó ṣe wà náà àwọn tíra tafsir gbogbo wípé mathaluhum kal asam pákójú wọn dà gẹ́gẹ́ bí tadití gẹ́gẹ́ bí àkèsè gẹ́gẹ́ bí adití gan ni wọn eléyìí lọ lágbára jù gẹ́gẹ́ bí wọn ni àwọn òdìtí gẹ́gẹ́ bí kẹsùn ṣùgbọ́n adití ni wọn ìdí tí wọn sì fi jẹ́ adití ni pé wọ́n gbọ́rọ̀ tí ó wúlò fún wọn láyé tí ó wúlò fún wọn lálùkìyàmù wọn kọ̀ láti fi ṣe wà fún wàbókùnmọ́n bẹ́ẹ̀ ni àyàyà ni wọ́n aláìlè sọ̀rọ̀ ni wọ́n aláìlè sọ̀rọ̀ ni wọ́n ẹnu wọn nu ahánbẹ́ńbẹ́ ètè bò ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ lèmẹ́dá nítorí pé ọ̀rọ̀ téèyàn sọ téèyàn fi soríire wọ́n sọ fún wa wọ́n kọ̀ wọ́n láwọn ò ní sọ. ẹ sọ la ilaha illallah ẹ fi là tó bá ti dọ́gbìn ní alùpùpù àníwò wọn da yaya àbí wọn da yaya wọn da yaya torí ẹ wọn ni ẹgbẹ ọlọ́ngbọ ẹgbẹ anabi sallallahu alaihi wasallam iná sọlá ilà ilọlá muhammadu rasulullah lọrọ pati gbẹnu àwọn jáde láyé ẹ sì jẹ ìyà láyé àti lọ́run torí ẹ ní oṣù jẹ pé àwọn gan aláìlè sọ̀rọ̀ ni wọn wọn ò lè gbọ́ ìpè òdodo kó wọn fi ṣe wa o wọn ò lè gbọ́ ìpè tọ́jọ́ ìmànà kó wọn tẹ̀lé torí ọ̀rọ̀ táwọn ń gbọ́ ọ̀rọ̀ tẹni tí ò ní tẹ̀lé ni wọn ò sì lè sọ̀rọ̀ kó wọn sọ tí wọn mọ̀ lódodo jáde lẹ́nu yẹ̀bẹ̀ ẹ̀sẹ̀ rí fìrà àwọn náà ẹ̀rí pé kò sọ àṣùgbà tí parun dé àṣùgbà tí parun dé ló tó sọ ọlọ́run sì kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àsìkò ti lọ ọlọ́ni fẹ́lọ́lọ́mẹ́t inú àwọn òkùnkùn ni wọ́n wà bẹ́ẹ̀ inú àwọn òkùnkùn ni wọ́n wà òkùnkùn sẹ́bọ̀sọ́lọ́ òkùnkùn bọ́gìbọ̀ ọ̀pẹ̀ òkùnkùn ìmáa bòèrè òkùnkùn ìmáa bákan náà òkùnkùn àṣà bá a ti ṣe báwọn bàbá wa làwa náà máa ṣe òkùnkùn ni bákan náà òkùnkùn àìmọ̀kan òkùnkùn ni òkùnkùn àìmọ̀kan tó bò wọ́n mẹ́lẹ̀ birikiti inú rẹ̀ wọ́n wà òkùnkùn àìlóye báwo wá ni àwọn adití àtàláìlè sọ̀rọ̀ yìí ni wọ́n ti ṣe mànà wọ́n ni mànà wọn. because ìgbà tí ń lọ lójú ọ̀nà tẹ́ǹ sọ pé you are on the wrong way kò ní gbọ́ títí tí ó fi bi tí ó ti parun ìgbà tó náà sì ń lọ tí ń wòye pé sọ́nà sì ni sọ́nà ni kò lè béèrè ẹ̀kọ́ tó wá béèrè ẹ̀yin ò lè sọ fún pé rárá o torí pé oníbèrè kì í sọnù kò béèrè sọ̀rọ̀ pé ó padà sí ni. fi dọ́lọ́mà nígbà wọn ò lè sọ̀rọ̀ ńkọ́ bó ní oṣù wa béèrè wọn ò ní lè jáde nínú tí wọ́n wà nínú rẹ̀ torí ẹ̀ kẹ́ bọ́lá ṣe sọ ni nínú bẹ̀rẹ̀ suratul Baqara tó lápèjúwe wọn mathaluhum kamathali alladhi istawqada nara àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí ẹni tó gbìyànjú láti dáná ó sì rí náà ìdá falamma adaa'at ma hawlahu ní ìgbà tí iná yìí lórí kójò gbogbo àyíká rẹ ó di ntọ́ mọ́lẹ̀ dáhàbọ̀ lọ́hùn mi nù rìhìm ọlọ́wọ́n bá wa mú ìmọ́lẹ̀ wọn ó mú kó ó mú kó lọ́dọ̀ wọn. tó ti wà nínú ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ bá ti lè sá lọ́ mọ́ lọ́wọ́ sínú òkùnkùn òkùnkùn kejì iná lòkùnkùn tí máa bo èèyàn tó ti wà nínú ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ wá sá lọ lójijì òkùnkùn lórí òkùnkùn nù lọ́lọ́run sì ni ọlọ́run mú ìmọ́lẹ̀ wọn lọ wa tarakahum fi dhulumatin la yubsirun ó wá fi wọ́n sílẹ̀ sínú àwọn òkùnkùn wọn ò ríran mọ́ ọ summun àdìtì ni wọ́n bukmun. Ayaya ni wọn ọmọọyọn afọjú tiẹ ni wọn fọhùn láyọrọjọ wọn ò ní padà so eléyìí jẹ àpèjúwe àwọn kèfèrí afọnufọra ni wọn wọn ò ní wòye láéláé wọn ò sì ní ronú ọlọ́wọ́n bá wọn ọlọ́run tẹ rí yẹn òun ló wù ó káwọ́ òun ló wù káwọ jẹ́ mùsùlùmí tá a fi jẹ́ mùsùlùmí kìí ṣagbára wa kìí ṣe pé mọ́yá bàbá wa ọba jẹ́ mùsùlùmí ní kálukú fi bára rẹ̀ mùsùlùmí àìmọye lọ́wọ́ àti bàbá rẹ̀ ò jẹ́ mùsùlùmí tó fi kú tó ń sì ń ṣe mùsùlùmí lónìí bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ lọ́wọ́ tó ṣe pé bàbá rẹ̀ mùsùlùmí ìyá rẹ̀ káfíra ṣùgbọ́n ń ṣe mùsùlùmí ó sì ń bẹ́nu wọn ẹni tó ṣe pé kò tí ẹ gbájú bá bàbá kankan láyé àbí ìyá láyé òun sì ń ṣe islam àánú ọlọ́run torí ẹ ẹni tó sì sìn náà tí ń ṣe kèfèrí tí ò ṣe tọlọ́run ìdájọ́ ọlọ́run ìdájọ́ ọlọ́run lọ́sẹ̀ lórí ẹ ìdájọ́ rẹ̀ lórí tí ẹni pé kí káfíìrì ọlọ́run kì í sábòsí o kì í sábòsí ń ṣe ló jẹ́ pé ìwọ tó ṣe islam yẹn àánú ọlọ́run lọ́sẹ̀ lórí tiẹ̀ ẹni tí wọ́n ń ṣe kèfèrí yẹn ìdájọ́ Ọlọ́run lọsẹ lórí ẹ̀ ìṣèdọ́gba lọsẹ lórí ẹ̀ ìṣèdọ́gba Ọlọ́run lọsẹ lórí ẹ̀ tọba pé báwo tún da tayọ pẹ̀lú ẹ ó oníkọ jẹni tí ó ṣe Islam báwo ló ṣe ṣe dọ́gba fún ọ̀dà ó fún ọ̀nà làákà ẹ̀ kò ṣe ní wèrè ó fún lójú òun náà fi ń ríran ọmọ ń tọ́ da àtọ̀sí ń tí ọ̀ da látàrí làákà ẹ̀ tọ́lọ́ fún yóò sì tún fojú rí ìtọ́ da yóò fojú rí ìtí ọ̀dà bọ̀tọ̀ ń fúnra ara rẹ̀ wọ́n ṣẹ̀ṣà pé ìtí ọ̀dà ló wọ̀ pẹ̀lú làákà ẹ̀ ìṣèdọ́gba ti àwọn kẹfẹ́ rí tí ní wọn bá fi rí sọ tẹnu òfin ní rùn ẹni pé ńgbà tó lọ ń dá wọn sáyé ó dá wọn ní wèrè kó tún wá kó wọn ná rárá o lórí kan tó jẹ wèrè gẹ́gẹ́ bí ẹni tó pònú náà ni gẹ́gẹ́ bí ẹni tó dídìrín tó yẹ pé kọ̀gbọ́n tó bá jọ gbọ̀ndà òkè yàmà gbogbo wọn pátá ọlọ́run sì náwó fún wọn ẹni tó bá ṣàṣeyege nínú ìdánwò nínú wọn yọ wà lìjànà sẹ̀mọ̀pá àwọn eléyìí ẹ fẹ́ sọ pé wèrè kí ló dé tó gba islam ẹni tó ti ya wèrè láti kó tó bàlágà tó sì ṣe wèrè kú ṣe sọ fún pé kí ló dé tó ṣe islam rárá tó ohun ọlọ́run ṣe dánwò fún ọjọ́ ọgbìn dàrúkìá tó bá ṣàṣeyege alìjànnà tó bá fìdí rẹmi iná bẹ́ẹ̀ náà ni ẹni tó pé tó sì dàgbà láti kékeré rẹ̀ ó dàgbà ló pònú ó dàgbà láàrin dín ní làákà èrò pé ń gan àbúrò wèrè náà ni kọ́mọ́ntì ń lọ bí wọ́n bá kàn ti bá sọ̀rọ̀ ọkàn bú sẹ́rìn bẹ́ẹ̀ tí wọ́n kí wọ́n ti bá sọ̀rọ̀ ọkàn bú sẹ́kùn lọ́nkọ́ sànù wa oríṣiríṣi ń bẹ òun náà sọ ọjọ́ gbẹ̀ndà ọ̀kan wọ́ọ́lọ́ gbogbo gbèsè ayé òun òun ń lò láàrin dìn dẹ̀dẹ̀rìn òpònú lò tó wọn mọ tí wọn ṣe wọn mọ tí wọn sọ wọn mọ mẹsìn kan tó wọn fi kó Ọlọ́run ṣe náà ò fọnà bẹ́ẹ̀ náà làwọn ògo wẹ́rẹ́ àwọn ọmọ àwọn kèfèrí táwọn kún kéékèèké ní táwọn tó dàgbà yẹn o àwọn tó kún kéékèèké ọlọ́run tó ṣe dánwò fáwọn náà sọlọ́n ti máa ń tí kálukú ọba ṣe tí wèrè ọba jẹ́ wèrè tí dídìrín ọba jẹ́ dídìrín tọmọ kékeré tí ọba kú léwe ọlọ́run máa ń tí kálukú ọ̀dánwò lórí sọlọ́n ti máa náà ní àṣeyege àtàìsàṣeyege kó lè bá àhàn sáwà táàmà náà ní yóò fi ṣe fún un. bó wàá nìdánwò ẹnìkan ni tí wọ́n sì rántí mú gègé lọ àti ewéèwé rárá kò nídìí gègé kò nídìí ewéèwé da iná kan yọ ràn ẹnìkan gẹ́gẹ́ bí ànábì ọwọ́ náà yọ ràn ẹnìkan gẹ́gẹ́ bí ànábì sí wọn jọ gbẹ́ndà òkè àmì kó di kí gbọ́ lọ́n gbọ́ lódodo àmì pé wọn wá gbàgbọ́ ni pé kí wọ́n kó sínú náà yìí ẹni tó bá kó sínú náà yẹn ó gbàgbọ́ ẹni tó bá ṣàì kó sínú ẹ̀ kò gbàgbọ́ lódodo iná yẹn fẹ́ni tó bá wọnú rẹ̀ yóò rí pé kì í ṣe náà ṣùgbọ́n ọlọ́run jọ hàn sí wọn pé náà ni ṣùgbọ́n ọlọ́run ti mọ tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà àwọn kan wọ pé tọ́ wọ́n máa dá pé oníkágbàgbọ́ tá bá sì gbàgbọ́ àmì rẹ̀ àwa wọ àwọn ń lọ àlùjánnà ni àwọn kọ́ kí à ah, iná bá o iná kẹ̀ à ah, ẹ̀jọ̀ o bàjẹ́ ẹ̀jọ̀ mi àwọn wọ̀nyẹn àwọn ní lọ náà torí kọ́ lọ́mọba ìsàlábòsì torí kọ́ ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run bá kì í fìyà jẹ nìkan ṣáájú kó tó rán ìránṣẹ́ rẹ̀ sí. àwọn ò láǹfààní àti májíńjẹ́ láǹfààní àti mẹtí ń jẹ báyìí tí wọn fi sí láyé mọ tọlọ́run wa nìkan pè wọn nìsí ẹni tó bá ṣàṣe ege a kú oríire tá a jẹ mùsùlùmí àwa ń tiwa tá a jẹ mùsùlùmí gbogbo àwọn ọmọ wa tó bá kú kéékèèké àlìjẹ́nà ní tààrà gbíta nílò ni bàbá òkè ṣe màmá o ṣe màmá tó lọ jẹ́yàwó fún káfíìrì tiẹ̀ gbà á bọ́ọ̀mà tiẹ̀ bá kú àwọn ni wọ́n ṣèdánwò wọ́n gan ọ̀daràn tó ń bá kèfèrí gbé obìnrin tí ń bá kèfèrí gbé ní ló kọ pé ìyàwó rẹ̀ lò bàbá tó sì fi fún ọ̀daràn àgbà ṣùgbọ́n ọmọ tí ó kún kékeré tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí àwọn eléyìí wọn kò rí rẹ̀ àlìjáná àwọn ni wọn ń pè ní fọrọ ọfọrọọpọ àwọn ọmọ tí ó síwájú àwọn bàbá wọn tí ó síwájú àwọn ẹ̀yà wọn wọn síwájú àwọn bàbá wọn wọn síwájú àwọn ẹ̀yà wọn jọ gbẹdọ àkùyà tó bá kù díẹ̀ káàtó fún bàbá àbí ìyá láti rálẹ dáná wọ àwọn ni ó sì pẹ àwọn bàbá àtìyá lópin ìgbà táwọn náà bá kú mùsùlùmí ni o àwọn ọmọ yẹn ni ó sì pẹ fún torí ẹ̀ mọ́mọ́ rẹ bá kú ó ṣòfò kankan tí wọ́n bá sá ti jẹ́ mùsùlùmí mọ́mọ́ rẹ wá kú wọ́n á ní ọlọ́fíìsì oògùn owó ni ní yorùbá lẹ́wù gbogbo nǹkan tó bá ti sa wọn wọn lọ mọ nǹkan kan náà àwọn ni wọn bá sunkúnjọ tó mọ kú o pé ah, ọlọ́jọ́ wa san ọjọ́ wo ni ọ̀sán ọjọ́ wo gbèsè tí ọ̀sán tó ń gbà bá sunkún títí títí torí gbàgbọ́ tí wọn ní tẹ bá tún bí màmí lẹ́yìn rẹ̀ ọmọ náà lọ padà wá àbẹ́ẹ̀kọ́ ni ọmọ tó wá padà wá kò kú má nìyẹn ọmọ tó padà wá yẹn tó bá pọ́kùn ni ńgbà kú ó tún wá padà wá lóbìn wọn ni báwọn mi ni wọn ti wọn fi jáyà rẹ lójú ni wá wá lóbìn irọ́ lásán ọmọ mi ẹ̀ ń tanra yín jẹ wọn á láwọn sáládà nígbà tó kú kúkú tó àwọn sáládà nígbà táwọn tó gbé ojú ọgbẹ́ nǹkan wọn kì í àwọn máa mí ní ṣètò ọ̀nìkan fi ní ṣeré tọ̀ nítorí di eléyìí báyìí àwọn ọmọ yín yẹn nígbà tá ń bọ sunkún pọ̀ mọ́ kú tó bá ké lẹ́yìn rẹ̀ kò tí máa gun mọ́tò lọ́ba ara mọ́tò lẹ́yìn rẹ̀ wọ́n tún gbọ́ pọ̀ ọ̀rá ń kọ́lé ní yorùbá lẹ́wù kí ni wọ́n wì pé ọmọ ìjọsìn ó ti fi sọ̀gbọ́n owó nù wọ́n tún á máa pàkíyèsí ìyàwó pé ọjọ́ mẹ́tì ìbímọ mi kó lè tún fẹ́ lò náà yorùbá burú ṣé ẹjọ́ lọ́lé ológun náà ni tẹ̀sí mọ̀ pé n tó lò fún mi ẹ̀ bá débẹ̀ ẹ̀ máa dẹ́sẹ̀ jọ rẹ́gẹ́dẹ́ ẹnitọ́ bá tún bá wọn lórí ẹ̀ kò ní pé ẹbẹ̀rù ọlọ́mọlẹ̀ tirẹ̀ wọ́jọ́ kó bẹ́ẹ̀ bàbá imáni gbòòrò àwọn eléyìí kó lọ́wọ́ bó tún wá sí nu àwùjọ Yorùbá burú o kò sí tó sí wọ́n tó mọ̀ pọ́lọ̀ ló mu wa kò sí wọ́n mọ̀ òpá àwọn para àwọn náà ni àbá àwọn máa mọ̀ para àwọn fowó tọ̀ ọlọ́run bá ní fìyàn mánà ọlọ́ni sí yẹn mùsùlùmí ọlọ́wọ́ à ń fi yé wa ń bí kálí mọ́ ọ ó ní man yasha Allahu yudlilhu ẹnikẹ́ni tó bá wù ọlọ́run ọlọ́run ó sì lọ́nà subhanallah ẹrú ọlọ́run ni wa èyí tó bá sì wù ọlọ́run lọ́lọ́run lè fi kálukú ṣe ọlọ́run kò fi wá ṣe dáadáa o eléyìí ń túmọ̀ sí pé ẹni tó bá wù ọlọ́run ló lè ṣe gbàtọ́ pẹ́rù rẹ̀ là wá tó bá wù ú láti ṣìyàn lọ́nà yóò ṣì lọ́nà kò sì ní sànù ẹ̀ torí ẹ̀ àwọn ẹni tó ṣì lọ́nà ó wù láti ṣì wọ́n lọ́nà à ń pèlè yẹn ní iradatun qawniyyatun qadariyya èròǹgbà tí ò ní ṣàìṣẹ là ń pèlè yẹn kò èsì ṣe dandan ni kọ́lọ́mọ bó nífẹ̀ẹ́ sí àmọ́ yọ ṣẹlẹ̀ torí ẹ gbogbo kẹsìrì tẹ́rí tó sì náà ìrọ́dà kan ò ní ọ̀kadàríyà níbẹ̀ pẹ̀lú wọn tí wọ́n fi sí náà ẹni tó wù tó wù ọlọ́run pé kàn ó sì lọ́nà yóò sì lọ́nà kò sì ní sànù ẹ̀ torí pọ́ńtìn kò sínú ẹni tá a sànù ńlọ́fà ni ò fi sànù rẹ̀. torí ẹ àánú Ọlọ́run ọlọmọbẹ pẹ̀lú ẹ tó sì jẹ́ kí wọ wọ kọgbà ẹ̀sìn Islam ìmá rẹ ti síwájú pẹni tí ó ṣìnà ó ṣìnà náà ló ṣe ṣe àwọn kèfèrí lọ́nà ó sì ṣe bẹ́ẹ̀ nítorí kí ìdọ́gba rẹ ó lè bá a hàn ẹ rí i pé dọ́gba tó wà mẹ́rin pé àti kèfèrí àti mùsùlùmí gbogbo àná lọ́lọ́ ń pèsè islam ẹ̀yin gbọ́ ẹgbà kí ló yẹ kó jẹ́ tiyín àánú òun gbọ́ kó gbà kí ló yẹ kó jẹ́ tiẹ̀ justice fíngbà tó gbà ń lọ jìyà torí pé kìí sàwọn kan ló pè kò pa àwọn kan gbogbo àná ló pè kó ká gbòǹgbọ́ tọ ṣùgbọ́n náà wọ́n bá gbèrò láti jẹ́ kí mọ́mìnì ọmọ nì mọ́mìnì sì mọ̀ ọmọnà ní ìdọ́gba pẹ̀lú ẹ̀sìn Islam nítorí ká jùlọ Ọlọ́run àbọ̀ lè àṣẹ lórí onítìǹ àjùlọ rẹ̀ pọ̀ wọn fi sálẹ̀ jẹ́nu torí di eléyìí wọ́n mi yéṣà yaj'aluhu ala siratin mustaqim ẹni tó bá sì wọ́ Ọlọ́run Ọlọ́run jẹ́ ọmọ abẹ lórí ojú ọ̀nà tó lágbára alẹ́ Islam adúgbò ẹ̀fọ́ torí pé oní ti ń bẹ nínú ẹni tí àánú tọ́ sí ó ń bẹ nínú ẹni tí àánú tọ́ sí torí ẹ ẹnìkan lè sí náà láì jẹ́ pé èròǹgbà ọlọ́run lórí ẹ̀ ẹnìkan ò sí lè máa nà àyàfi kọ́ jẹ́ pé èròǹgbà lórí Si, ìpèpè lọ sídìí òdodo ẹ̀rí pé kálukú náà ní ń gbọ́ nípa Islam ní ìsìn náà kálukú náà ní ń gbọ́ nípa pé there is something called Islam kò sí ẹni náà tí ò gbọ́ but èèyàn mélòó ló make decision ipò òun fẹ́ di mùsùlùmí ibi táyìn náà ò ti rí nu ẹ̀rí pé ńgbà mi wọn náà ó jókòó ní ah ah kí ni sàwọn kèfèrí yìí ń ṣe ṣe wọn náà làkọlẹ̀ pé wọ́n wọ náà náà níṣẹ́ yẹn. èyí tọ́lọ̀ ń bá kọ́ kókò ní wọlé tó bá kú dẹ̀dẹ̀ kó kú lẹ́bàá rí tí ń kọ́ kó wọn fẹ́ di mùsùlùmí ti síwájú pé òun ò kí ni kò ní wọn náà ẹ sì tún rí gbogbo kèsìrí ìgbéraga náà bẹ̀ fún un ìgbéraga wọn sódodo pé wa nù tí gbàlà wà nù kò torí ẹ̀ wọ́n máa ń ṣègbéraga wọn ò ní wo òdodo kún tiẹ̀ wówó pé tọ̀ nítorí wọ́n ń sọ yìí bò lórí ṣé ń káwo sí táwa ń ṣe kẹsìrì ò ní ṣe lẹ́yìn. ẹni tó àwọn bàbá sì fi mànà yìí máa fi wọ́n ṣe kòńgẹ́ láti ronú níìsín láti tọ́jú wọn náà ti jẹ́ mùsùlùmí sọ́wọ́ pé bàbá rẹ̀ kàn jẹ́ mùsùlùmí wọn mú ọ lọ mọ́ṣáláṣí náà nìkan ni ṣébí wọn náà ti jókòó níjọ́ kan tó ń ronú wọn náà sá ti ń ronú pọ̀ ọlọ́run pé ah mo mà dúpẹ́ tí mo jẹ́ mùsùlùmí tí n bá mà jẹ́ mùsùlùmí n bá mà pé mo gbé so ọmọ yìí pé àánú ọlọ́ọ̀ni bẹ pẹ̀lú rẹ ìwọ náà sì tún ronú ò ń lo etí ẹ ò ń lo ojú ẹ ọkàn rẹ náà gbẹ̀yìn o sì jẹ́ kọ́pọ́lọ́ rẹ kọ́ gan kalẹ̀ láì ronú pẹ̀lẹ́ yìí iná ni bọ́lọ́mọ bá ti ṣe máa ń ṣe tó máa ń ṣàánú àwọn kan tí ó sì ṣe àwọn kan lẹ́nu tó ṣínà àdúpẹ́ bọ́lọ́mọ bá tí ó ṣe lọ́nà. tó sì wá lọ́kàn nínú àwọn mùsùlùmí. ọlọ́wọ́n ni ala siratin mustaqim ẹni tó bá sì wọ́ ọlọ́run bó mu máa bẹ ní ojú ọ̀nà ilé làgàrà a sì ti mọ̀ pé ojú ọ̀nà tó làgàrà òun náà ni al ojú ọ̀nà tó làgàrà òun náà ni al-Islam nítorí wà nù suratul Fatiha eléyìí tá à ń wí lójoojúmọ́ ní ìgbà mẹ́tàdínlógún wípé ihdina siratal mustaqim fi wá mọ̀nà lọ sí ojú ọ̀nà tó tọ́ níwọ̀n tó ti pé orí ojú ọ̀nà tó náà la kí ni ìtumọ̀ ihdina siratal mustaqim àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ti mọ̀nà àti ń ṣe Islam kọ̀mọ̀tò bíi ká kú lórí islam kò tó bíi ká kú lórí islam ṣé báwọn èèyàn kan náà wà táwọn náà pọ̀ lọ dára táwọn náà ti ṣe islam táwọn náà ò ṣe má lónìí ò ní sáláì ríru wọn tòsí rẹ ẹni tó yẹ kó lòun ṣe islam má lónìí nítorí pé ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ lórí pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó máa ṣiṣẹ́ ọmọ aljanna hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' títí tí ó fi kù déédéé òdi wọn ìgbọ̀nwọ́ kan láàrin rẹ̀ sálìjánná náà fẹ̀yẹ́sì mẹ́kọ̀ọ́ àlẹ́yìn al-kitab àkọọ́lẹ̀ tọ́lọ̀ ti kọ́ fún pọ́ máa ná ni yọba gba wájú ma lọ́wọ́ yọba bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọ náà yóò lóun ṣe ìsìláàmù máa yọba dẹni tó ṣe kí ni tó sì wọ̀ nánà lọ́mọ ṣètò abẹ́ torí ẹ̀ àdúrà oní gbà òkè sagbára o torí ẹ̀ làwọn ṣe ń lọ́lọ́run ṣe ní ká máa ṣàdúrà gbogbo wa náà lọ́lọ́run tún ṣe ń kìlọ̀ fún wa wípé ayọ̀ lẹ́dínà amúnú tọkùlọ́ àkọ́tù kọ́ọ̀tẹ̀ wọ̀lẹ́ àti mọ̀túnná ilẹ̀ wa ẹ̀ ń tún mùsùlùmí. ipa ẹ̀ ọlọ́ nípa apá pípa ẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ gbà láti kú àyàfi ní mùsùlùmí. nítorí pé a ti ń ṣe ìsìláàmù kọ́ bí a kú sórí ìsìláàmù mo ti jẹ́ mùsùlùmí rí kìí sọ̀rọ̀ mo ti jẹ́ mùsùlùmí rí kìí sọ̀rọ̀ mùsùlùmí ni mí ò lọ̀rọ̀ torí ẹ ihdina siratal mustaqim báwo ni òṣè ní máa jẹ́ bẹ́ẹ̀ nígbà tó ṣe é pé ìsìláàmù yìí gángangangan tá a bára lórí ẹ̀ kìí sagbára wa ọba tó wá ti kó wù nínú kí àtàánú rẹ̀. ikika ká jẹ́ mùsùlùmí kò wá yẹ kí n tún máa kò yẹ kí tọrọ ń wa kọ́ mọ́ pa mí dàṣà ìdá ọba tó ṣe pé tọ́wá fẹ́ yíyan padà kún sáyọ̀ kún náà kò yẹ ká tún máa bẹ́ẹ̀ kò dọ́rùn ẹ̀ ká máa rábàbà sí pé mọ́ pa o. al-Islam onisiratullahi al ojú ọ̀nà ọlọ́run tó lágbára à ń ṣe pó bọyọ̀ sínú islam à ń ṣe pó bọyọ̀ kò sí nínú islam lónìí ká pè é funfun ọ̀la ká ló tún di dúdú kò sí nínú islam gbogbo àwọn mathematics tí ò ní result kò sí nínú islam tó gbogbo nǹkan very clear nínú islam ló fi jẹ́ siratullahi al-mustaqim onáà sì lójú ọ̀nà àwọn ànábì àti àwọn ẹni òdodo. àtàwọn tó kúkú ṣèyídì àtàwọn ẹni rí wa man yuti' Allaha war rasul fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim mina an-nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa àwọn lọrẹ wájú lẹni téèyàn bá rìn ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run àtàwọn olódodo àtàwọn tó kúkú ṣèyídì àtàwọn ẹni rí. ترى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم àwọn ẹni tọ́lọ́mọ bá pé dẹ̀ra rẹ̀ lé lórí ojú ọ̀nà tí wọ́n nù láwọn ẹni tá a ti dá kọ́. ghayril maghdubi alayhim waladdallin yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ẹni tó ti bínú sí yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ẹni tó ṣìnà. al-maghdubi alayhim àwọn ẹni tá a ní al àwọn júù bẹ́ẹ̀ làdìsí ànábì sọ láàánú làwọn tó lọ́n bínú lé lórí kí ló dé tó fi bínú sí wọn torí pé wọ́n mọ̀ kì pé wọ́n mọ̀ ṣùgbọ́n tí wọ́n mọ̀ wọn kì í fi ṣiṣẹ́. láti sọ pé nínú ṣẹ̀ríà yìí tá a bá rí mùsùlùmí kan tó ṣùgbọ́n tó yahudi o àpẹẹrẹ àwọn yahudi ń bẹ lára rẹ yàtọ̀ sáwọn tó ṣìnà tálẹ̀ tó ṣìnà ànábì láwọn nàṣọ́ra nù àwọn alágbélébù wọn lẹ́yìn lẹ́yìn ṣìnà yẹn alágbélébù kí ló dé tẹ́ fi ṣìnà wọn nítorí pé wọ́n ń fa ìmọ̀kan sí lọ abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọn náà yẹ̀wò yẹ̀lànà yín wò ó rí pa ìmọ̀kan náà àìmọ̀kan ẹ̀yin ọ̀mọ bọ̀rọ̀ sí jẹ́ nǹkan sọ yìí ẹ tó wà mẹ́rin náà ni kí wọ́n lù pa lù pa òun ló ẹ̀jẹ̀ agbára wà mẹ gbàgbára bá wà mẹ agbára àwọn ò sì gbà ń lẹ àbẹ́ rí bẹ́ẹ̀ ni ìwọ lágbára tó lè ṣe sàánú àwọn èèyàn àmọ́ ò lè sàánú ara rẹ̀ tò lẹ́yìn náà wọ́n ń ṣe ẹ̀sìn wọn pẹ̀lú àìmọ̀kan torí ẹ̀ ojoojúmọ́ làwọn ń tọrọ o pé kọ́ lọ́ọ́ ṣe ìmọ̀nà tiwa bíi tiwọn o so àwọn ń ṣàdúrà lọ́wọ́ ọ̀tún àwọn ń bàjẹ́ lọ́wọ́ òsì sọ́dà bẹ́ẹ̀

bọ́yà ìdánimọ̀ pẹ̀lú èèyàn kò ní di dáadáa èèyàn lèèyàn kò kọ̀ yí padà ọlọ́dàkùn gbogbo ẹ̀dá tí máa ń bẹ pẹ̀lú wa bá sọ di dáadáa tọ ilé ìjẹba lẹ́yìn rẹ̀ bá wa ìní wa ń sọ fún wa ká lọ mọ̀ dájú wípé àti kèsèrí ni àti mùsùlùmí ni bẹ tó ti dá sí wa títí kẹfìrí ọ̀yàtọ̀ sí ti mùsùlùmí tó sì jẹ́ pé nǹkan yóò lè ṣe yí padà ó wá yẹ ká tara nǹkan yún kẹ́ni tó ti jẹ́ mùsùlùmí kó túnbọ̀ di ẹ̀sìn rẹ̀ mú dáadáa kẹ́ni tí ò tí ì ṣe islam kó tara ntọ́lọ́run fẹ́ sọ fún wa yìí kó wọn gba islam kí ni nǹkan náà ó ní pé tọ́rọ̀ bá dàrú tí ìṣòro bá dé tí bá ṣẹlẹ̀ à ń bẹnu hílà yìí lo ta ni gbogbo wa máa ké sí ta là máa sátọ̀ Allah tókí náà dé tó fi wájú pé tó bá kàn ká lọ bẹ́ẹ̀ lòun àbòsí ni àbí èso àbòsí àbòsí ni ẹ̀yìn Hussein bàbá Imran. tánàbí sallallahu alaihi wasallam náà ká ìfúnpá máa lápá ẹ̀rẹ́ eléyìí ti jẹ́ ẹni ẹni tó wà ń ni pé ó máa ń sóògùn ìsàn tí máa kó ara ẹ̀ báyàn lápá tánàbí ní jádàánù kò ju lọ olóògùn kí ìsàn apá ọmọ lẹ́nu bíbẹ̀ rẹ̀ re rẹ̀ yóò ki kí gbogbo kí torí ẹ wọn sọ pé yọ ọ jáàdánù tó o túmọ̀ sí pé gbogbo àwọn oògùn ṣe pé kàn yọ ẹ ẹ change àyè fún ẹ àbí ẹ yọ ẹ kó pamọ́ wọn ní ọ̀dà kí wọ́n máa rí ọ àní ẹ jáàdánù ẹ ń zẹ́hà tọ anabi sọlá sọ pé torí pé tó bá ń bẹ rẹ tọ́ ọ bá fi lè kú bẹ́ẹ̀. máa aflahta abada oníṣòrire láéláé sàbẹ nù tí ó ń dè bá ń bẹ pẹ̀lú sàbẹ tó bá fi kú kò ní ṣoríire láéláé wọn á ló ń dè ń bẹ pẹ̀lú ẹ ó ń dè yẹn lè jẹ́ pé dì rẹ lọ́wọ́ àfi ní ń bẹ pẹ̀lú rẹ ó lè jẹ́ pé apá rẹ lọ́wọ́ àfi ní ń bẹ pẹ̀lú rẹ ó sì lè mẹ́sì ń dè ó lè mẹ́sì lápá àmọ́ ń bẹ nú àpàtì. fẹ́ràn pé bẹ pẹ̀lú ẹ̀ because if you have nothing to do with it ó ti dànù ti pẹ́ rẹ̀ má jẹ má gbà láti kú láyé tó kóńdè pamọ́ lé o pé ńgbà tí fi sára tó wọ́n tù lẹ́kàn àṣírí rẹ̀ ó tù lẹ́yìn ikú pé a ah, náà máa ń lo ah, ẹnìkan náà àwọn ọmọ bá àkókò ah, mọ tí dájú lọ́dọ̀ ẹnìkan gbogbo ẹnu ṣàdúrà fún bàbá jẹbọn Imran yìí báyìí àbí bàbá rẹ̀ Husayn anabi sallallahu alaihi wasallam fẹ́ pè sẹ́sìn islam wọn á ní ọlọ́run mélòó ló ń sìn gan ó ní méje náà ni pé bó wọn wà ó ní mẹ́fà ń bẹ lókè pẹ̀ ọ̀kan ń bẹ ń gbogbo ewu lẹ fi lọ ewu lẹ ké sínú àwọn méjèèjì náà ètò wà lókè ló lè yanjú ẹ pé ah <laughs> nígbà tó yẹ pé tọ́rọ̀ bá dàrú eléyìí tó wà lókè ló lè yanjú ẹ kí ló wá tó ní jẹ́pọ̀ nìkan lọ́wọ́ màá sí ànábì sì fọ ọ̀rọ̀ aláya kí ló dé tó ní jẹ́pọ̀ nìkan lọ́wọ́ màá sí kí ló dé tó ní jẹ́pọ̀ nìkan lọ́wọ́ ashhadu an la ilaha wa ashhadu anna muhammadan rasulullah bó ṣe di mùsùlùmí torí ẹ̀ àwọn ẹni tí ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ tí ọ̀rọ̀ bá dàrú wàláhì gbogbo wọn máa padà sọ́dọ̀ lọ torí wọ́n mọ̀ pọ̀ wà tẹ́lẹ̀ náà but abosi àtàkọ́ọ́lẹ̀ pé wọ́n sórí ibú ní mẹ́jẹ kó wọ́n sin nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ ẹgbọ́ kan nínú àwọn mushrikuna ti sọ oníbi lẹ́ẹ̀tẹ̀ wal Uzza. ومن دان دينها وبالله إن الله منهن أكبر Ọlọ́run ṣe òòṣà látàbúra òun ṣe òòṣà Uzza òun tó fi búra òun àtúnṣe Allahu búra torí pé Ọlọ́run Allah ó tóbi ju gbogbo wọn lọ. Ah, nígbà tó ti mọ̀ pé Allah ó tóbi ju gbogbo wọn kí ló ń sin kàmíìsì. tòló ti jẹ́ pé nígbà tọ́rọ̀ bá dàrú ńgbà tọ́rọ̀ bá dàrú ẹ̀rí pé gbogbo tó lórí tẹlẹ́mú àwọn èèyàn pátá wọn yìí ní nǹkan mìíràn tí wọn máa ń pè mẹ́jọ àgbà ọ̀rọ̀ tó bá yẹ pé ọlọ́run ọba ọ̀yọ́ gbogbo wa ni tó mú wa mọ́bẹ nínú bàálù sosolíso tọ́já tó mú wa mọ́bẹ nínú bàálù dáná tọ́já téèyàn bá wà nù rẹ̀ nígbà tí ó fi jáwọn ẹni pé gbogbo ọ̀sẹ̀ bọ gbogbo kèfèrí ntí kálukú ọmọ ẹsẹ ni pé oh God oh God oh Lord oh ok gbogbo nǹkan mi dà ìyẹn ni pé wá kí náà ni ọ́ là wọn kó kúkú là wọn àmọ́ tí wọ́n ti sọ̀kalẹ̀ tàì sọ̀kalẹ̀ kákí bá lù wọ́n já ẹlòmíràn máa sọ pé thank you Jesus nínú bàálù yẹn kò ní sọ bẹ́ẹ̀ wọ́n gbà tí bàálù fẹ́ já o gọ́ọ̀dù ni wọ́n máa wí o bẹ́ẹ̀ ni. babaláwo tí wọn máa pè fá tí wọn máa kì fá tí wọn máa nígbà tí já pé tọ ó lè máa sọ fún wa tó ni aláwo àbí bóò wí aláwo náà wí aláwo náà gbogbo ntí kálukú ń kó torí pé tí ọ̀ràn bá dé ojú máa fọ́ ni ọlọ́run sọ fún wa pé qul ara'aytakum in atakum 'adhabullah aw atatkumus sa'atu aghayra Allahi tad'una in kuntum sadiqin qul sọ fún wa ìrẹ́ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ara'aytakum ay akhbiruni ẹ sọ fún mi ẹ̀yin aláìgbàgbọ́ yìí ẹ sọ fún mi ẹ̀yin tá a pè títí pé kẹsì islam tẹlẹ ní ṣe ẹ dá mi lò ẹ̀yin tẹ ń wò wípé nǹkan mi tó yàtọ̀ sí Allahu lọ́lẹ́tọ̀ sí kẹ́ ẹ máa sìn ẹ dáhùn ìbéèrè tí ń bọ̀ yìí ara'aytakum in atakum adhabu Allah tí ìyà ọlọ́run bá dé àrélù dé àjálù dé ilẹ̀ ń mì ilẹ̀ ń mì ilé alájà mẹ́ẹ̀ẹ́dógún ilé alájà ọgbọ̀n ó sì rí túnṣe báyìí tó ń lọ wájú tó lọ yìí gbogbo ẹni tó wà nù lé yẹn ẹni gbogbo gílóòbù ń jábọ́ gbogbo abọ́ ń dàrú so ẹ kọ́kọ́ rò pé dírámà ni what is happening àbí Hollywood ni no eléyìí reality original wood eléyìí so kálukú ọmọ wò ah kí ló ń ṣẹlẹ̀ kí ló ń tí ọjọ́ pé ibi tí wọ́n ti ń wọ̀nyún lẹ́nìkan ti látòkè ó sì rí ilẹ̀ sì là mọ́tò kó bẹ̀ sì ń bẹ ní àjà kẹẹ̀ẹ́dógún kí lẹ́yìn ọ̀sẹ̀ ya ya allah ya salam bẹ́ẹ̀ lọ́mọ pé ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá pé ha ìwọ ni mẹ́jọ ọjọ́ ni ń kú àmọ́ mẹ́jọ ọjọ́ ni sọtádàn ò bá dé ẹ international trade center lamẹ́ríkà tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n lọ bọ́ǹbù ẹ wo àwọn ẹrú ọlọ́ọ̀ nínú ẹni tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ ẹsẹ̀ ṣe kópa wọn tẹ́yìn bá wà chance láti rí ìṣẹ̀lẹ̀ yẹn àánú ọlọ́run àánú yìí ó ṣe yín ìbẹ̀rù ọlọ́run sì mú yín nísìnyìí wọ́n kàn lọ bí sẹ́ni ò mọ̀ pé bá ọ̀kan bọ̀ á pa yín lónìí wọ́n sì ké bàálù bọ́nú léyìn bàálù á di bọ́ǹbù ìwà àwòbọ́mù yẹn ṣe ń dà á lẹ̀ àfi bí ìgbà tó ṣe pé à ń da ìpalẹ̀ látòkè ẹlòmíì ibi tó wà sá àjà náìtì ni ẹ bí máa ń bọ̀ wálẹ̀ kí lèèyàn ọ̀dà bọ́ bá bọ́ọ̀lẹ̀ tán èyí ó túká kọjá sísọ ni ẹ kí lẹ́rù pé wọ́n mọ̀ pé ńgbà náà à tẹ̀sibíì tẹ̀kibíìr tẹ̀líìl tí wọ́n máa ṣẹlẹ̀ lẹ́nu kẹsẹ̀ rí mbẹ̀ gan kọjá sísọ yóò oh o. kátó wá pé mùsùlùmí kálukọ́ ọmọ pọ́lọ́ ni abẹ́ ẹ̀rọ kọjú omi Titanic tí gbogbo wọn wọnú ẹ̀ wọ́n kọ àjà lórí àjà wọ́n wá ṣe kódà téèyàn bá wà nú ẹ̀ èèyàn ò ní mọ̀ yìí pé nǹkan tún jẹ́lẹ̀ mọ́ ó rò bí bóyá five stars hotel ńlọ wà níbo ṣe wà kálukú sì ń wọn bá ṣáà ní ìranu wọn lọ nínú nínú ọkọ̀ ojú omi yìí títí tọ́lọ́ fi gbé bi ti ṣe dé ọkọ̀ omi yẹn ó sì bẹ̀rẹ̀ sí ní pín ó bẹ̀rẹ̀ sí pín ó sì múdi lọlẹ̀ ó sì múdi lọlẹ̀ what is happening we are losing control we are losing control we are sẹ́yìn losing control yín kálukú oh lord oh lord àti tí ń ṣe bàjẹ́ lọ tí ń ṣe gbogbo ẹ̀ lọ. torí kálukú ti mọ̀ pé kò sí ẹni tó lè gbà yẹn lẹ̀ àfi ta ni ẹ̀ta ló mọ́lẹ̀ ìgan ṣẹlẹ̀ ẹni tó mú ṣẹlẹ̀ ló lè gbà yẹn. rẹ̀ ńgbà tí wàhálà bá dé ẹ dákun tíyẹ ọlọ́run bá dé. nísìnyí lọ́pọ̀lọpọ̀ kọ́ńtìrì láyé nìsín ẹ̀yin ò ní máa tá lọ dáràn tó dáná sí. Si, pápá ìsáná ẹyọ kan ni iná yóò sì máa jó omi máa sogójì ọjọ́ tí wọ́n máa pa tí wọ́n ní rí pa tí iná yìí gbogbo tó bá sì jó dédi rẹ̀ yóò jó kan lẹ́nu bí ṣe ń jólé ní ọmọ jólù ẹ dákun ńgbà tó bá jó kan bí tó wà ta ló pè Allahu Rabbul Alamin. tírẹ́nì tí wọ́n lẹ́ni ti ń wà ní Spain wọ́n ló ti sáré kọjá sísọ àwọn ẹrú ọlọ́run kú lọ yánnayànna ẹni tó fara pa nígbà tí ń ṣẹlẹ̀ ta ni wọ́n máa pè Allahu Rabbul Alamin tírẹ́nì tí wọ́n tún lẹ́ni tí ń wà bó ń mú ògógóró yóò ní bó ṣe ní Canada ọlọ́run kan ọlọ́gbé tírẹ́nì dúró ń bì kan pé báyọ̀ ń fẹ́ gbatẹ́gùn ọ̀daràn ẹlẹ́wọ̀n tírẹ́nì bá yarí tírẹ́nì bá gbọ́nà ó sì mú gbogbo olóǹkalẹ̀ abúlé kò gbogbo ẹjọ́ tóró kó crude oil sínú epo rọ̀bì ẹ dákun gbogbo ẹni tí lẹ́yìn bá dé bá ta ni ọmọ pè náà rí Allahu Rabbul Alamin omi yálé àgbàrá ya ṣọ́ọ̀bù. nàìjíríà wa lọ́dún tó kọjá ọlọ́mọdé àríwá ẹ̀mọ́ nígbà tí gbogbo àdánwò ní tálẹ́rù pé àwọn èèyàn ń pè náà rí ṣé káwa wà ń jìnnàjìnnà wọn ni ọ̀ní erinmilóko kìnìkan kìnìkan gbogbo wọn ti gba gbogbo lọ́kọjá èèyàn máa yín mú nígbà tí ò sí ń bẹ̀ gbogbo ẹni tó wà ń bẹ̀ tí ọmọ ọlọ́run ti máa ṣe ọ̀lọ́ kálukú yóò ti máa ok wọ́n wà pé júwèé ẹni já sódò. odò sì ń gbé e lọ eré pè gbogbo ń lọ pẹ̀lú ọlọ́run sí ẹ̀yin ti gòkè odò kására yẹn tó já ní wọn sọ Ahmed sẹ́mi ah, <laughs> omi yóò kò sí rọ́ọ̀lù inú rẹ̀ ti wá oh sorry ṣé bẹ́ẹ̀ sì máa wọ kú ní ọmọ ẹ̀sẹ̀ ya ya àwọn eléyìí tí ní nǹkan kẹta lè ṣe ya ya ya ya omi ọ̀ kan bá kọ́ pé tún sẹ́kù bá kan tó lọ sókè ọba dìímà. títí ọlọ́run ṣe ní kó mi ọ́fà àwọn ẹ̀rọ ọlọ́run á gbà á lẹ̀ wọn à ń gbà á lẹ̀ tó bá délé <laughs> Mahmud àti Ahmed wọn gbà fọlá mi ò ní gbà ẹ kú yíyọ ọlọ́run ẹ dáhùn títà ẹ bá tún fọ̀rọ̀ àbùkù tẹ ẹ̀yìn èèyàn jàtijàti jàlájàlá rédèrèdè tí mo ń pè tí mo bá ti kú eléyìí túmọ̀ sí pé tí wàhálà bá dé wàlẹ́ ọlọ́ọ̀lá kẹ. lọ́wọ́ tí ń sọ pé kí ni ọlọ́ọ̀ kí ni kí ni ọlọ́ọ̀ kí ni kí ni ó ṣe kó sọ̀kalẹ̀ wá. ibi títí sọ̀rọ̀ kọ̀ pé kàǹgá ń bẹ lẹ́yìn o ibi títí tu títí tu kàǹgá àwọn kò sì dàbí tiwa fẹ́ràn pé kàǹgá tiwa ń lẹ̀ alihamudulilayi yọ̀rọ̀ ra ṣe kí ni yọ̀ yọ̀rí ó kékalukọ́ mọ̀ pé kàǹgá ni ẹ jẹ́ kàǹgá rú àwọn kàbà irú àwọn kàbá ń bẹ̀yẹn kànga tí wọ́n pè lámì ọba kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ nù. ìyàgò ọlọ́run kí ni ìtọ́lọ́ náà bá fẹ́ ẹ ọ pa ah, ọlọ́run mo kọ́ dákun ṣàánú mi. tó ń gbà tó ràn bá dé wàláhì kò sẹ́ni tẹ́nìkan máa képe àfọlọ́. ẹni tí a ń sọ pé kọ́ wa mọ́sálásí kọ́ wa sí lọ́run tó ní ẹ̀yẹ́ dákun adùn abágbà wa. bàbá ni wọ́n mà ti rọ́ọ̀ṣì ìyàwó lọ sétù lọ́ba gbalẹ̀ lọ lọ́ba tó gbalẹ̀ wọn náà ah, kọ́dà gan nísìnyí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wà wọn ọmọ bí ọ̀rọ̀ máa ń bí kọ́dà gan ọmọ ti kú máa ń nú ẹ̀wọ̀n gan nísìnyí àwọn abá sì fẹ́ gbà yálà ni wọ́n sá kobo lọ́nàkọ́nà ọmọ ti kú àwọn abá sì gbà yálà kí lè rò pé ọmọ wí ọlọ́run wọ́n sì ní wá mọ́sálásí o èmi náà ni mo wá ṣàgídí ọlọ́run wọ́n sẹ́nu mi bí míì. subhanallah kò sí bọ́ràn bá dé ọlọ́run alẹ́ òkè ẹ wọ àwọn olówó yẹn àwọn olówó ìgbà táwọn bá ti lówó tán wọn máa fẹ́ ṣàgbére sọ́lọ̀ ni sọ pé ọlọ́run ní òun a máa ṣègbéraga a máa ṣàgbére gbogbo ìgbà tó bá ti rí pọ̀ lówó. ẹ rí àgbére nínú ìṣesí olówó ẹ máa tara rẹ̀ ma pé nǹkan ò tí ṣe tí nǹkan bá ṣe olówó Allah ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ìgbà tí nǹkan tí ì ṣe ó lè máa ṣoògùn ká ó lè máa ṣoògùn ká so but ó ní five hundred million naira ó wá lọ kí owó yẹn bọ business ok, kì í four hundred and fifty million bọ business kan torí wọ́n ti fún ní assurance pé tí èrè rẹ̀ bá máa jáde owó rẹ̀ ó di two hundred million ni no owó rẹ̀ ó di wọ́n ti pé two billion lápèjúwe ó wá kí four hundred and fifty million bọ wọ́n sọ pé owó di two billion àti four fifty ó àti two billion àbárí kan mọ́ yóò di mọ́mí níní gidi lójú rẹ̀ ọgbẹ́ hánú bí ẹni tí ń da màálù wọ́n bá wọn pé ọlọ́run ó di ọlọ́run náà mọ bá dúró náà mọ bá dúró ọlọ́run tó tiẹ̀ ní àmọ́ ẹgbẹ́ dòní ẹ gbọ́rí lẹ́nu ẹ̀ <laughs> so nítorí ẹ tí wàhálà bá dé tá lẹ́ máa ké pè so nítorí wọn bá ń sọ fún wa nù ẹ mọ́ àjẹ́ ọmọ ń gba wàhálà lásán kí ló ṣe tó fi jẹ́ pé ńgbà tó bá ṣòro nìkan lẹ́ẹ̀ máa mọ̀ lọ. ẹ àwọn olùmọ̀ á sọ pé ní tọ́lọ̀ fẹ́ fàyọ̀ pẹ̀lú àwọn àdánwò tí máa ṣe wà torí tàdánwò ọ̀bá ṣèyàn gbà mí ọ̀lẹ́yàn ni mọ̀ lọ. àmẹ́ni tí àdánwò wúlò fún ó lẹni tó tara àdánwò tó ṣe é tí ọ̀wá gbàgbé ọlọ́run títí tó fi kú. àmẹ́ni tó ní àwọn wá ni ó sì ti kọjá àlékún yàtọ̀ tiẹ̀. torí ẹ ẹ fún mi nírò ǹjẹ́ tí ìyà ọlọ́run bá dé àbí gbèǹde alùkìyàmà ló tiẹ̀ dé ẹ nǹkan jù nǹkan lọ àbí gbèǹde alùkìyàmà ló dé yawma tarawnaha tadhhalu kullu murdi'atin ọjọ́ gbogbo obìnrin tí ń fún ọmọ lọ́mú tí ó pa ọmọ títí ó sọmọ́lẹ̀ ní ìsìn kígbèdà kìámù tó de kò sóbìnrin tó lè ṣe bẹ́ẹ̀ torí pé ìfọ̀kànbalẹ̀ gbogbo ìyá náà ní kọ́ ọmọ rẹ̀ ọmọ màá sunkún àwọn ìyá rere ni ẹ o yàtọ̀ sáwọn ìyá ìrọ̀lẹ́ ayé o tọmọ ọmọ sunkún tí ọmọ kí ọmọ kékeré ni ò lè pa mí ò lè pa mí bó bá fẹ́ kú okú àwọn ìyá ọ̀ràn àwọn ìyá fìtínà èmi ọ̀pá yá mi ó sì lè pa mí òróró <laughs> àwọn ìyá tó láàánú tọmọ wọn bá sunkún báyìí wàláhì wọn ti lọ gbé torí ẹ tí máa ń fún ọmọ lọ́yàn tọmọ ọba tí ló tóun kò ní gbọ́ ọmọ alẹ àmọ́jọ́ pé dàlùkìyàmà kẹ́ni wọ́n sọ lẹ̀. وَالطَّضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا gbogbo aboyún yóò sọ oyún rẹ̀ kìí ṣèyún àní tó dé ju gbogbo rọ́bìṣì lọ. wọ́tẹ́rọ náà ṣàtúnkẹ́rọ wá rí tí àwọn èèyàn tó ṣe é pé wọ́n máa pàràgàdì tó wọ́n máa hún ríra láì mutí láì mọ̀ gógóró wọ́n máa hún bẹ̀sùnkẹ́rọ kìí ṣe pé wọ́n hún ríra lódodo wọ́lẹ́kìn nàcàdàbọ̀ lọ́ọ̀hí ṣẹ̀dídẹ́. ṣùgbọ́n ìyà ọlọ́run ọba ló lé o. ẹ dákun tí gbẹ̀ndé àlùkí àmọ̀ bá di tá láfẹ́ máa pè. níjọ́ sí ti kọ̀jọ̀kúta kọ̀jọ̀ kan jálẹ̀ Russia ta ni wọ́n ń pè. gbogbo àwọn ọ̀daràn wọn tó lẹ́ pé communism communism wọ́n ṣe títí títí ta ni wọ́n ké pè. Putin tó jẹ́ olórí Russia statement tó ṣe ni pé àwọn dúpẹ́ fọ́lọ́run tó jẹ́ pé ìlú tí kìíní yẹn já sí kìí ṣe ìlú tí yẹn ti pọ̀ pọ̀ ọlọ́run mọ iye thousands yẹn tí ọba kú ẹ̀dá kan ẹ̀ wò àwọn tí ọ̀gbọ́ lọ́n gbọ̀gbọ̀ pé àwọn dúpẹ́ fọlọ́ wípé ìlú tí kìíní yẹn já lù kìí ṣe ìlú tí yẹn ti pọ̀ púpọ̀ so tí wàhálà bá wá dé tí gbẹ̀ndà òkè àmàdé tí gbogbo rà wọ́n ń já ìdọ́sọ́nù tó kó wèrà tí wọ́n ń wé òrùn wọ́n wé bíi láwàní tó ń ka wa idhan nujumu nqadarat tí gbogbo rà wọ́n paná wa idhal biharu sujjirat tí iná sẹ́yọ́ ní òkun ẹ dákun kí láàmú wí bùlá sálọ bùlá fẹ́ sálọ tá sálọ mọ́ta ni lọ́wọ́ ìyẹn sá mọ́lọ̀ lọ́wọ́ àfikọ́jọ́pọ̀ ọlọ́ọ̀ náà lè yóò tún kó sí náà kí tó máa ń sá sẹ́yìn náà ní ìsìn ó lè gba àti bọ́ ọmọ lọ́wọ́ àmọ́ lọ́n tiẹ̀ la malja wala manja minka illa ilayhi a kì í sá máa lọ́wọ́ àdúgbọ́jọ́ pọ̀ rẹ̀ náà látún kó sí ọlọ́run torí di eléyìí bí wọ́n lè rẹ̀ rẹ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam pété gbèndé àlùkìyàmù náà bá dé. àgọ́ irọ́ lọ́ọ̀hìn tẹ̀dùn tẹ̀lé lómi tó yàtọ̀ sọ́lọ̀ tẹ̀lé pé ọ̀ràn ládé àdánwò ládé àwọn èèyàn bá sáwùdí lé ọba bàbá bàbá bàbá bó bàbá wà pé ah, bàbá nàjú ni ẹkùn wọn kọ́ wà tó dé ìkọjá nàjú o bàbá bá jáde kí ló dé kí ló ṣẹlẹ̀ wọn bá kó wọn bá rò èkìní kan ni o nǹkan yọ sí gbogbo èèyàn ni o ó dúdú ó funfun ó ṣe kíní ó ṣe kéde bàbá wọn ẹ dákun sí wọn ti tilẹ̀ pa mí subhanallah ẹni asáwábà oní òtún dẹni tí ń sálọ pé ẹ̀dá kílẹ̀ wá kó bá mi ṣé kìí sọ̀kanú yín kìí sọ̀kanú wa ìbájọ́ kanú wa sáwábì ọ̀dà wọ́n wá bẹ́ẹ̀ ní sí pé kálukọ́ máa kálukọ́ kọ́kọ́ máa lọ lé rẹ̀ ẹ̀gbọ́n fẹ́ máa wò pakọ́ yín lọ báyìí bàbá àní jáde o àní ẹ̀ jáde eléyà ọjọ ẹni tó sá lọ bá ọ̀lẹ ìwọ tó sá lọ bá ọ̀lẹ dọ̀ọ́fà tọ́lìmù wọ́n mọ̀tòló àtẹ̀ntẹ̀ lọ́ba àtẹ̀ntẹ̀ wà ọ̀lẹ́ burúkú gbà àwọn bàbá ńlá wọn wọn ní agbára kan tí wọn máa ń lo ẹ̀kú jáde nìyí mo rò pé <laughs> gbogbo agbára ẹ̀kú jáde kí ni òun ó funfun dúdú kéé wò lára agbára <laughs> so eléyìí ó fi hàn ọ́ pé. kò sí pè tálẹ́sẹ̀ pè ẹni tí ẹ pè lọ́kọ̀ òlu òǹgá ti dójú òlu tálọ́wákù Allahu Rabbul Alamin torí di eléyìí eléyìí àfihàn wa pé tí ìgbéǹda àlùkìyàmà bá wa dé ní tálákèpé tálákèpé ó kì í ní ìsìká pé ìgbéǹda àlùkìyàmà dé àwọn wọn ní wọn ní bí amẹ́ríkà bí russia so wọ́n wá sẹ́ẹ̀tì àwọn missiles yẹn ta ni wọ́n fẹ́ fi ta ni wọ́n fẹ́ fi pa náà ta ni wọ́n fi pa pé kíni tó ń kálukú gan ti gbẹ kàdí ibi tó wà gbogbo bọ́tìnì gbogbo kíní kálukú ti gbẹ torí ẹ̀ta làbá máa pè Allahu Rabbul Alamin sẹ́lómi ń bẹ tó yàtọ̀ sọ́lọ́ ń tẹ́ pè ẹ sọ fún wa ká gbọ́ in kuntum sadiqin tẹ́ bá jólódodo. ìdáhùn ni pé gbogbo wa ti mọ̀ pé ta lákèpé Allahu Rabbul Alamin àwọn ọ̀lẹ́lòmíì tá ta ń pè tẹ́lẹ̀ náà fọlọ́ ok tó bá jẹ́ pọ́lọ̀ náà lẹ́ pé ńgbà tó bá ṣòro kí ló dé tẹ̀ ẹ̀ máa pè ńgbà tára bá tù yìí náà lọ́lọ́run fi ń ṣàpèjúwe fún wa pé ń bẹ nínú di gbogbo àwọn sẹ́bọ̀ ọmọ pọlọ ọlọ́run ní sọ́mà ti wá dé tí bèbè odò sọ́mà ti fẹsẹ̀ lélẹ̀ báyìí ìdá ọ̀hún yóò ṣeré kó wọ́n bá tún bẹ̀rẹ̀ bọ̀ wọn ẹgbẹ́tọ̀ oṣù o ògúnlákà yìí oṣù o Ṣàngó oṣù o á ah, làhàwùlà ẹ̀ ṣe pè ní odò ìrúkàlùkù ti mọ̀ kí tọ́n ní ògúnlákà yìí gbà mí ń lè kú ńgbà tó ti wá bọ́ọ̀lẹ̀ tẹ̀yìn àgbẹ̀ lákà yìí oṣù o la hawla wa la quwwata illa billah bọ́mì yẹn sì máa ṣe bọ́ọ̀nù. ọlọ́ni bal iyyahu tad'un ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti ń wí tí ìṣòro bá dé ṣé bọ́ọ̀nù lọ́dà kò sí nǹkan míì tẹ́ máa pè àfọlọ́ kò sí nǹkan míì tẹ́ máa àgbà bẹ́ẹ̀ wọ́ ọlọ́run bàbá bó ṣe rí nù bí ìṣòro bá dé wàláì kò sí nǹkan míì tẹ́ máa pè kó ni títí ń pọ́lọ̀ tí ìṣòro bá dé ìsọwọ́ pọ́lọ́ rẹ̀ yóò tún lékele yóò lékele tó yẹ pé ẹ máa wò pé ha ah! subhanallah tó fẹ̀ṣẹ̀fù máa tẹ̀dọ̀rùn ilẹ̀ ìhì ẹ̀ṣá ọlọ́run ọba wà á da yín lóhùn yóò sì pa iye àǹtẹ̀ǹtì torí rẹ̀ pé yóò gbé bàmújẹ́ kúrò fún yín tó bá fẹ́ èsì gbogbo ẹ̀ tó bá pè ńgbà tí sòrò mu náà lọ́lọ́run máa ń là á àbẹ́yìn náà fura ni gbogbo ẹni tí wọ́n ń padà kú sínú àdánwò wọ́n ń kú sínú ìṣẹ̀lẹ̀ burúkú wọ́n ń ṣe gbogbo ẹ̀ kì í ṣe pé wọ́n pọ́lọ̀ kò jẹ́ oyè ọlọ́run ní sọ fún wa yẹn wípé òun ó sì payá aburú yẹn kú ò tó bá wù ọ́ torí pé ọlọ́run bá tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó èyí ṣe nǹkan kan kẹ́nìkan á bí pé why and they are all calling you ah wọ́n gẹ́gẹ́ bíi ta ló ń bíi ta ni torí láyé sálọ́ àmà ẹ̀fà ẹnikẹ́ni bí ọlọ́run nípa tó ṣe ṣùgbọ́n àwa ọlọ́run òbí wa lè rí e. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ẹni tó bá wù ọlọ́run ló tún lè là àwọn philosophers apá kan ni wọ́n sọ pé àwọn ọgbà pọ́lọ̀ wà nítorí àárín yìí wọ́n nítorí pé tó bá yẹ pọ́ wà ni àwọn máa rá àwọn ẹni tí wọ́n sọ pé àwọn gbàgbọ́ àwọn ń sìn ẹnìkan nínú wọn ó lè fẹ́ tẹ̀rì sódò. So omi ìlè jẹ́ pé ó kó sínú náà omi ìlè jẹ́ pé báyà bàálù lọ já ṣé ń bọ̀ látòkè tóun ń bọ̀ látòkè tí ọmọ ibi tóun ṣubú sí oníkálukú wọn ẹ̀ ní gbọ́ nǹkan mi lẹ́nu yìí náà wọ́n máa pè lọ àwọn sì máa rí i pé kì í gbà wọ́n là tó bá pẹ́ ń bẹ ni ẹni tí ń pè ọ́ ọ yẹ kó o lè gbà là àwọn òpònú màálù àwọn dára àwọn ní òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run bá ní sàlàyé fún wa pé fayakshifu ma tad'una ilayhi insha yóò sì sí payá àbànújẹ́ tẹ̀ ń pè lọ sídìí pé kó sí payá rẹ̀ fún yín tọ́ba wù tọ́ba wù torí nìkan ò lè sọ fọ́nà pé dandan sí ọlọ́ọ̀mọ ẹni tọ́ba wù Allah wa tansawna ma nígbàgbé lẹ́sìn máa gbàgbé àwọn tẹ̀ ń fi sọ̀rọ̀ nígbà tá a dàn bá dé bẹ́ẹ̀ ni gbogbo ní sáfẹ́ sorogún fọlọ́ ọmọ gbàgbé kódà nìkan nídìí láti ṣe wáàzí fẹ́ nìkan pé jóńdé dànù sòrùkánù gbogbo ẹni ọmọ sọnù pé bọ́bá jẹ́ pélé inú níjà rọ́nà lọ kó kúkú bá bìkan lọ kíní kan mo ti ẹ̀fẹ́ dọ́dọ̀ ọlọ́run lẹ́ni tọ́rọ̀ rẹ̀ fúyẹ́. so gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run lẹ́ máa gbàgbé lẹ́yìn náà ọlọ́run bá wọn sọ fún wa tí wọ́n ṣe tuntun tí wọ́n ṣe tuntun. ọlọ́run ọba máa ń wò pẹ̀lú gbogbo òṣòro ó máa ń dẹ̀yàn wò pẹ̀lú gbogbo aburú bóyá ẹ̀jẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ àdánwò tí ń ṣẹlẹ̀ yẹn ńṣe ló ń ṣẹlẹ̀ nítorí kálíbà jẹ́ pé bóyá ṣàṣeyege àbá ní ṣàṣeyege ọlọ́ni wa laqad arsalna ila umamin min qabli nabi muhammad sallallahu alayhi wa sallam. dájúdájú àti rán àwọn àránṣẹ́ wa sáwọn àjọ kan táwọn síwájú rẹ̀ ìjọ tiẹ̀ yéésù ńlá kọ́kọ́ gbogbo òjọ òun kàn jẹ́ ìgbẹ̀yìn gbogbo òjọ ni ṣùgbọ́n àwọn ọjọ́ púpọ̀ ti ṣe kínni wọ́n ti síwájú tiẹ̀ a sì rán àránṣẹ́ sí wọn. fa akhadnahum bil àwọn ọlọ́run àwa dé àwọn àṣòro sí wọn a àwọn àṣòro sáwọn èèyàn yẹn a dé sí wọn àìní ilé tó gbógo ọlọ́run gbèlú wọn láyà ọlọ́run fẹ́ẹ́ fi dán wọn wò gbogbo aburú ọlọ́run fi dán wọn wò pé kí wọ́n lè bá a padà sọ́dọ̀ ọlọ́run kí wọ́n lè sẹ́rí padà wọ́n dọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àìdá gbogbo aburú àárẹ̀ amódi àìlera gbogbo ẹ̀ lọ́lọ́run fi dán wọn wò. la'allahum yatadarra'un bóyá wọ́n jẹni tí wọ́n máa rá bàbà fọlọ́ bóyá wọ́n jẹni tí wọ́n tẹ̀lé bàbà fọlọ́ nítorí máa ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ni. فلولا إذ جاءهم بأسنا تضرعوا tó bá lọ jẹ́ pé ńgbà tí àwọn ọlọ́run bá gbé àdánwò kàn wọ́n wọ́n bá tiẹ̀ jẹ́ni tí ọ̀rá bàbà tọ́tẹ̀ríba fọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ wọn ọ̀bá dà ọ̀rọ̀ wọn ọ̀bá dà ṣùgbọ́n kàkà kún ó ṣe bẹ́ẹ̀ walakin qasat qulubuhum ṣùgbọ́n ṣe lọ́kàn wọn lé koko kàkà kún ó kọ́kàn wọn rọ̀ líle koko ló le. وزين لهم الشيطان ما كانوا يعملون شيطان سنتو أنسي لو صفون أكوكين يا ما بنت أنسي لو داري كسيا كان ميمي كون إمي تنتي بقبع ناو تلو فلما نسوا ما ذكروا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء الله نقول تنقبك بي ìsítí àti ìrántí táwọn òjíṣẹ́ ọlọ́run bá ṣe fún wọn ọlọ́run bá wá sílẹ̀kùn gbogbo orí fún wa ẹ ṣàkíyèsí àárín yìí o wọ́n pè wọ́n wá sídìí tọ́lọ́ ọlọ́run dá wọn wò lóríṣiríṣi kí wọ́n lè bá a padà sọ́dọ̀ ọlọ́run àdánwò dé wá bá wọn kàkà kí wọ́n sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run líle koko lọ́kàn wọn lè ṣètọ́ni ṣe gbogbo aburú lọ́sọ̀ fún wọn pé ẹ má bá ń sọ mímí kàn ní mìí ọlọ́ni nígbà tí wọ́n wá gbàgbé gbogbo ní tá àrùn òjíṣẹ́ wa sọ fún wa wọ́n gbàgbé rẹ̀ wọ́n pàtì pé ká fẹ́ fẹ́ lẹ́nu lé akúṣẹ̀ ọlọ́wọ́n náà á sílẹ̀kùn gbogbo rẹ̀ fún wa gbàtà sàtàkù fọlọ́ tí wọ́n kọ́tọ́ lọ́n lọ́lọ́wọ́n á sílẹ̀kùn gbogbo rẹ̀ fún wa wọ́n á ní owó wọ́n lọ́lá wọ́n nípò wọ́n ní gbogbo ẹ̀ ẹ dákun kí ni wọ́n máa wò wọ́n máa pé àìgbàgbọ́ ìlọ́dà èmi gbàtà kọ́ tiẹ̀ lọ́dà fún wa ẹbí káfíìrì ni ní ìsìn tí ọmọ sọ fún yín pé ìgbà tó ń ṣe islam ṣebí ń lọ ń lówó yìí ẹ̀yin tẹ̀ ń ṣe islam náà owó wò lẹ ní tẹ̀ ń jí akáyé ẹ wàá gbowó kẹ́ lọ sí jẹun. tọ òbúrò ọlọ́run ló ń ṣílẹ̀kùn gbogbo nǹkan fún un ló ti wá náà àdìsá níbi muhammed sallallahu alayhi wa sallam ní kí gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó lọ ń ṣílẹ̀kùn lé ayé yìí fún tó ní owó lọ́jà búrátà tó lọ́lá lọ́jà ń tirẹ́rẹ́ ẹ má bàa yọ tẹ́rù ọba máa bà yín pé ń ṣe lọ́lọ́run ọba ń dẹ́ ajẹ́pọ̀ ẹ̀sìn làákà yìí torí ẹ̀ gbogbo ẹni tó dáa fún gbẹdẹmukẹ tó wé isá pọlọtọ lápọlọ wàláì ọlọ́run dẹ́nu pàápàá tí ọba jẹ́rú ọlọ́run ti ń sin náà torí ẹ̀ ọlọ́run ṣílẹ̀kùn gbogbo ẹ̀ fún wa. حتى إذا فرحوا بما أوتوا تتي tí wọ́n fi dẹni tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀pọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀pọ̀rọ̀ lórí ntọ́lọ́wọ́n bá fún un. akhadnahum baghta ọlọ́ni la bá mú wa lójijì òjijì lọ́lọ́run mú wa. fa idahum mublisūn wọn àdẹni tí ń kábàámà tó ti sọ̀rọ̀ tínú kò sọ́nà láti lànà kò sọ́nà láti bọ́ lọ́wọ́ yọ ọlọ́run. tó ilé ìtumọ̀ sí pé ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tọ́jọ́ tọ́ lọ tó sì lówó ẹ má ti torí tiẹ̀ ẹ fi Islam lẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ti torí pé ẹni tó lówó lówó wọ́n ti torí ẹni tó lówó lówó àwọn fi sílẹ̀ wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi anabi wa ni idha ra'ayta Allaha yu'ti al-'abda min dunya ma fa innama huwa istidraj tó o bá rí tọ́lọ́ wọn bá ń kólé ayé fẹ́rù kan tó ń ti bóní tìǹtìǹ ṣe ń sẹ́lọ̀ ọlọ́run sì ń fún nílé ayé bóní ṣe ń fẹ́ lọ́mọ yìí pé ní dídẹ lọ́lọ́run bá ń dẹ o dídẹ lọ́lọ́run bá ń dẹ anábì wa káyà yìí pé falamma nasu ma dhukiru bihi fatahna alayhim abwaba kulli shay nígbà tí wọ́n gbàgbé ìta tá a sọ fún wọn nípa ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run á sílẹ̀kùn gbogbo rẹ̀ fún wa. torí ẹ̀ lànà bisọ̀ lọ́lá àdìsọ́nà sọ pé nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ mùmínì o gbogbo ọ̀rọ̀ mùmínì lóore eléyìí ọ̀wá sí fẹ́lùmí àfi mùmínì tí rere bá tí aburú bá ṣe àbí tí dáadáa bá ṣe yóò dúpẹ́ fọlọ̀ yóò dá sóore fún lọ́dọ̀ ọ̀lọ́ taburú bá sì ṣe táìdá bá ṣe mùmínì sùúrù làwọn máa ń ṣe yóò tún já sóore fún wọn lọ́dọ̀ ọ̀lọ́ ọlọ́run ọba kò sí wa ní múmìnì jálẹ̀ tọkùtì àdàbírò qawmi alladhina zalamu ọlọ́run ọba wa já ẹni tó kàn gbogbo ète tàwọn alábòsí gbogbo ẹ lọ́lọ́run já dànù ọlọ́run bàjẹ́ torí pé ńgbà tó dẹ wọn ó ti kún ọba bẹ́ẹ̀ wọ́n sì parí rẹ̀ lórí kèfèrí kọ̀ wá dáa fún wọn kẹ́yìn walhamdulillahi rabbil alamin síbẹ̀ gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ní ọba gbogbo àgbáńlá yìí látara bíi láti mẹ́rin wípé nínú òfin ọlọ́run ọ̀tọ̀nà ọ̀dà ká máa dúpẹ́ fọlọ́ ní gbogbo ìgbà tí parun bá ti dé bá káfíìrì tí kẹfìrí kan bá parun ẹ dúpẹ́ pàápàá jùlọ tó bá jẹ́ni tí máa dínà máa mùsùlùmí tí máa ń ṣàìdá sí wọn pẹ́pẹ́ ìpọ́njú tiyín ìnìdùnnú tiẹ̀ ọlọ́run bá wa ní kí owó dànù kọ̀ parun lágbájá kú alhamdulilayi rabbil alamin mo rò pé wa àmọ́ tí wàá ní mùsùlùmí kú inna lillahi wa inna ilayhi raji'un tó ń ti pé kèfèrí yẹn tó kú ọ̀daràn tí ń fara ní àwọn mùsùlùmí yẹn tẹ̀ tìtorí rẹ̀ sọ pé alhamdulilayi rabbil alamin. tẹ́ bá gbé òkú rẹ̀ kọjá ẹ dìde ẹ dìde kẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe dìde nígbà tó ń gbókù kèfèrí kọjá àwọn sàbí wa ní kèfèrí mà ànábì ní bẹ́ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kẹ́mi ti wá ìbọdọ Ọlọ́run lẹ́mi ti wá pẹlẹ ìjẹbù ti àti ìgbà tára tù wá kó nínú àwọn tó ní mẹ́bọ mẹ́sì kó sọ nínú àwọn àwọn tí ó sí o sì máa sin náà lójú méjèèjì kọ́lọ́ mọ́ sọ nínú ẹni tá ṣètò ànìjọ́ jẹ lérí ọjà ọba gbogbo tó bá ṣe fún wa nídẹ̀ra kó ṣe ní sábàbí oríire fún wa ní láyé àti kó má ní sábàbí orí ọba kó ti ká mùsùlùmí wa mùsùlùmí. gbogbo àdìdẹ ní gbèǹde mùsùlùmí jọ gbèǹde àrùkìyàn ilé tuntun wa pèsè kalẹ̀ dàá mùsùlùmí kọ́nà má sì lè wọ̀ subhanahu wa ta'ala muhammed ashhadu an la ilaha illa نعم نعم gbogbo ẹ̀ náà ló ṣe déédéé ó ṣe déédéé ká pé máa fọwọ́ náà fi kíta ní ṣẹ́yìn wípé kò sí ní tá a gbàgbé láti sọ nípa rẹ̀ nínú tírà wa ìyẹn lọ́hìn mahfuz ó sì tún ṣe déédéé ká pé máa fọwọ́ náà fi ní ṣẹ́yìn kò sí ní gbàgbé láti sọ nípa rẹ̀ nínú tírà wa ìyẹn alukur'an méjèèjì ló ṣe déédéé. tẹnití. rárá o ìyẹn ni pé ìdájọ́ wọn kan náà ni ìdájọ́ wọn kan náà ni ṣùgbọ́n wọn ṣe àlòṣetọ̀ ẹni tí ń bẹ láyé ànábì sallallahu alaihi ṣùgbọ́n ó sẹ̀mí láti kékeré dàgbà tó fi kú wèrè sọ eléyẹn wọ́n ṣe dánwò fún bẹ́ẹ̀ náà ni dídìrín wọ́n ṣe dánwò fún ṣùgbọ́n àwọn làwọn ti ń àwọn sẹmí gba àwọn tó kù wọn ò bá nàbì tó lọ wọn sì bẹ́ẹ̀ tó dé lẹ́yìn rẹ̀ àwọn náà lọ́ọ́ sí náà wò fún ṣùgbọ́n àwọn òpònú dídìrín wèrè àní pé wọn náà lò ṣètò ẹni ìgbà ayé ànábì sallallahu alaihi wasallam làwọn náà ṣùgbọ́n wọn sẹmí gba yẹn láì ní làákàyè. Alaikum salaam. so

so because kò kò kò kò kò kò panadan pé situation tí wọ́n wà yẹn gbogbo wọn sì gbọ́dọ̀ wọ́n lè rescue wọn kó tó di pé ètò burú ṣẹlẹ̀ náà lẹ́yìn náà tẹnìkan máa sọ fún ìkóhùn fẹ́ gba Islam kò sí nínú tọ́lọ̀ fi ràn wá ká máa fọ̀rọ̀ wá lẹ́nu kí ló tó fẹ́ gba Islam kí ló rí inú ẹ̀ kí ló tó fi ní gbà wọ́n á ní ẹ̀ ń wò kọ́ mẹ́jẹ pé ẹ̀yin kìnnì mo rò pé yé wa torí pé tó bá lọ ṣe sábàbí látàrí àwọn ìbéèrè burúkú tó bá fi lè lọ kú kó tó wí gbólóhùn Islam wọlé alákòóbá abatẹnijẹ aláìsí ọjọ́ ọjọ́ dáa fún ni kódà ṣáàjú kó tó lọ wẹ̀ yóò wí gbólóhùn Islam torí kó tó lọ wẹ̀ ó lè kú ẹjọ́ wí gbólóhùn Islam kó nà ó lè bá a sórí rẹ̀ náà owó lọ́wọ́ wá kí ọlọ́run lọ́ máa ní àrẹ àwọn náà àwọn tá a wà ń bẹ̀ ní owó náà dà aleykum salaam dàrí àbúrò mi dàrí náà. méjì sálámù kan méjì sunna sọláàtù òru sọláàtù layli mẹsìnà mẹsìnà bẹ́ẹ̀ ni anabi sọ ọkà méjì méjì náà àríkùn sọ ẹ mọ sọ pé mo fẹ́ ṣe mo fẹ́ ṣe torí kí là ń kí mo fẹ́ ṣe tarawih náà. Ah, iqtida bil imam wàá sọ lọ́kàn rẹ pé mo fẹ́ kọ́sẹ̀ imam lọ́kàn rẹ ọmọ lọ́kàn rẹ pé mo fẹ́ kọ́sẹ̀ imam tó kìí ṣe wọ́n ni. ọ̀kan nídìí pé kò sọ pé orúkọ ìmáàmù náà nù mọ́sálásí wo láti fẹ́ ṣe sọ̀dáàtì sòyẹ́ ẹgbẹ́ nìkan ṣe ṣe tí àfa wa sọ fún pé ẹ fi déètì sí wọn àti olórí fẹ́ ṣe sọ̀dáàtì làásù mọ́sálásí anabi sọlá àṣọlọ lẹ́yìn ìmáàmù alḥudaiṣi kìnnìkan ẹ fi déètì torí wọ́n ń gbọ́ ẹ fi déètì sí kọ́lọ́n lè ba àmà déètì náà ẹgbẹ́ èèyàn wà ní ìtàkùn èèyàn wá rí fún ẹ̀sù àrídàgbò lẹ́nu ẹ̀ kírísítẹ̀nì èèyàn wá ń dá òfin sí pé àgbà sí ilé àti ẹ̀mà àgbà sí ilé mọ́sálásí lè wà ní ilé èèyàn wá ní kóṣù rẹ̀ ìdájọ́ olúwa. ẹ ń ẹ ń ẹ ń ṣe méjì kẹ gbà sílẹ̀ àríkà ẹ má gbà sílẹ̀ kí ló dé tí ò ní sunu yàrá ẹni tó ajá kí mọ́sálásí ẹ má ṣàdúgbò ṣe mọ̀ pé nísìnyìí èmi ní àrà so àgásì ń bẹ tó lè sùn ní yàrá sá màá ní sùn yàrá tèmi ilé ni wàá sùn rò pé yé torí pé ń má di lóru so àmọ́lé ọlọ́run ọ̀yẹ́kẹ́ mú káfíìrì kọ̀yẹ́ at least ẹ̀ẹ́dẹ̀ so ó lè sunbẹ̀ tí lè so ẹ fi sínú all together ẹ má máa káàánú èèyàn tó yàn ọmọ bíi títí ń èèyàn ọmọ bíi ń lọ èèyàn ọmọ kí ni mission èèyàn pé máa káàánú èèyàn so kéèyàn ṣọ́ra so ó dáa kéèyàn máa ṣàánú mọ́ dáa kéèyàn máa sọ àánú sí so nítorí pé ẹni tẹ́ sí láàánú èèyàn ọmọ tó ń fẹ́ sí èèyàn ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ so ẹ̀yin àníyàn tí ń tọ́ da kò pé kẹ́ ẹ̀ là rẹ̀ ni àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé ọ̀dà ọ̀dà àwọn èèyàn gbọ́ ṣùgbọ́n dáa jùlọ ká máa ṣọ́ra ilé ìjọba ìṣẹ̀lẹ̀ kódà tó bá jẹ́ mùsùlùmí ìwọn ẹsẹ̀ ti sọ káfíìn kí ni wọ́n ti torí ẹ̀ kó tẹ́lẹ̀ torí torí àlejò orin àjò lọ sí òtẹ́ẹ̀lì ẹ̀sán owó òtẹ́ẹ̀lì fún lọ́sùn mi òtẹ́ẹ̀lì ò sì necessary kọjá lè bàjẹ́ àwùjọ ọlọ́bàjẹ́ lòtẹ́ẹ̀lì di lè bàjẹ́ ìtumọ̀ òtẹ́ẹ̀lì ilé àlejò ilé àlejò ẹ̀rí pé òtẹ́ẹ̀lì ní tó máa lọ sí tó máa sanwó tòní wọ́n máa wò pé èèyàn alápọ̀nlé ni mí tó má tún sanwó tọ́lá wọ́n máa pé èèyàn alápọ̀nlé ni mí tó má san tọ̀tún la máa béèrè pé sá when are you leaving gbàwó lẹ́ẹ̀ lọ sáwọn kó ti péjọ mẹ́ta nù tó tó mo bá ní mo sanwó ọ̀sẹ̀ méjì wọ́n máa wò pé ọkùnrin yìí ṣèyàn dáadáa ni ọ̀sẹ̀ méjì péré o tó mo bá san lóòtẹ́ẹ̀lì àwọn lóòtẹ́ẹ̀lì ọ sí wádìí wọ́n máa jẹ àwọn tó wá lórí tó ń ti pé wọn ò kó òtẹ́ẹ̀lì àti torí kí ìròyìn ò lè wá gbé bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n ti ń pọ̀ jù àlejò fẹ́ dó lé ni ilé àlejò lòtẹ́ẹ̀lì sẹ́yìn bá láàánú sí ẹjẹ́ ọlọ́sùn bẹ́ẹ̀ so alhamdulillah so guest house náà tún wà tí ìtún sòtẹ́ẹ̀lì tó lè lọ sùn bẹ́ẹ̀ lẹ́yìn àwọn náà ready to, to, to accommodate anybody so àmọ́ lè tí ẹ̀wá sọ̀fún lè yín ìgbà míì ẹ̀ gbà yàn sílé. látàrí àánú rọ oníjàmbá yín gbà ẹ̀yìn ọ̀rẹ́ yìí àwọn ni ọ̀ wá ni ọ̀ wá padà wá sí yín oní ọ̀rẹ́ ni tí ọ̀ wá sí yín torí ẹ̀ kéèyàn sọ àánú sí náà àríkò sọ̀rọ̀. dandan ni dandan ni àwọn ẹlẹ́yọ́ ní ẹgbẹ́ ọdún kọlá àmì ètò daji kọjá àròjọ torí pé ìgbà yẹn lọ́jọ́ rẹ̀ rárá o fowó sí o owó oúnjẹ oúnjẹ wọn ni kẹfà láì oúnjẹ pé tí Islam sọ pé nǹkan báyìí ni kẹ̀sì àwọn nídìí láti máa gbọ́ pọlọ wá sí pé ẹ owó ni wọ́n nídìí ju oúnjẹ lọ sẹ́mi síbẹ̀ yìí mọ̀ pé kì í ṣe gbogbo ẹni tó lówó tébi ń pa ní máa ra ń jẹ àbẹ́yìn náà túmọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ló ń jẹ owó wọn nídìí jù ẹ̀yin náà sọ fún pé kì í ṣe gbogbo ẹni tébi ń pa tó lówó ní máa jẹun ìdí nu tó pọ̀lọpọ̀ fífi àjẹrà rẹ̀ tó ń tówó tó ní oúnjẹ wọn ni ká fún wa òun á nídìí nǹkan míì tó ń jẹ òun fi ṣe jẹ oúnjẹ tútù la fún o ó lè lọ tànù rẹ̀ mọ ó lè tànù rẹ̀ kó fi gbà pààrọ̀ tòtòrò pé tó bá ti fún yàn tó bá wù ló lè fi ṣe kó sáà máa fi takò tọ́lọ̀ tó lè yìnjọ bó ṣe jẹ so kò sì sí tó dínà pé ìgbà tí wọ́n gbé zakato fitiri rẹ fún lóúnjẹ ó tún á mú lówó kò sì tó burú àmọ́ wọ́n yìí ṣe zakato fitiri o zakato fitiri oúnjẹ náà aleykum salaam. Thank you ìgbà wo ìgbà ìgbà wo di muslim ọmọ ọdún mélòó hàn kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà kò ní ìdíkọ̀wé torí pé gbogbo ìgbà tó padà sí islam yẹn kò tí bàlágà tó bàlágà lórí islam alhamdulilayi náà wọn ti bàlágà yọ wẹ̀yìn yóò máa bá islam rẹ lọ yóò sọ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah tí o bá ti sọ tẹ́lẹ̀ tó ní ìsìn yọ wẹ̀ yóò máa bá jọsìn rẹ lọ náà. aleykum salaam. tó bá jẹ́ pé àmì téèyàn máa fi bàlágà hàn lára yẹn tó bá ti pọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti bàlágà àmọ́ táàmì bá ti hàn kó tó di fifteen years kò bá jọkùn kò bá jọmìnrin ti bàlágà àmì fọkùnrin àti lóbìnrin òun náà ní kí màní kó jáde tí màní bá jáde lára ọkùnrin omi tọ́lọ̀ máa tara rẹ̀ ṣẹ̀dẹ̀ yìí àbára obìnrin yìí sì máa ń ṣẹlẹ̀ gbára pé kọ́ lálà pípọ̀ bóbìnrin lò pọ̀ kọ́ wá rí i pé gbogbo ṣòkòtò gbogbo ara ti rìn ọ̀bàlágà náà nù ẹ̀ka àbọ̀ obìnrin náà the same thing so ẹlẹ́kejì oníkàhùnrún abẹ́ irun abẹ́ tí èsì irun tó dàbí irun abíyá adìẹ irun tí máa yí o tí máa lágbára gbogbo ẹni tó bá ti hù ní àyíká abẹ́ rẹ̀ irun tó bá ti hàn pé ń hù pé ṣe pé bá kún o tó bá ti hàn pé ń hù ó ti bàlágà àmì kẹta òun náà ní kóbìnrin ó ṣe nǹkan oṣù tó bá ti rí nǹkan oṣù tàbí rí nǹkan oṣù ti bàlágà àmì kẹrin òun náà ní bóyá obìnrin kò fura pò ń rí nǹkan oṣù ó sì lóyún ẹni tó bá ti lóyún ti ṣe kíni ó ti bàlágà àwọn ará àmì yẹn àrí kankanu rẹ̀ fọkùnrin àrí tóbìnrin àmàlẹ ti kó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹnikẹ́ni lọ́kùnrin àbí lóbìnrin tó bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti bàlágà ilé ìjẹ òtútù ìjẹ bàlágà mi nínú Islam tó ṣe pé ẹ máa lọ ka kíní kan òyìnbó síta ní létí wípé eighteen years ní kíní kíkín láti fi ṣe sẹ́yìn pé àwọn ọpọlọ làwọn fi ń ṣiṣẹ́ gbogbo ń tàn sọ fún yín ilẹ̀ ẹ̀rí mú wa ẹ̀rí ló mú wa mùsùlùmí làwọn ní ìsìn ẹ̀rí wọn fa ọ̀rọ̀ kan bá wọn sì ti wọn bá wọn sì ti parí rẹ̀ nípa pé ọdún wo lọ́dún tó kéré jù tóbìnrin lè lọ ilé ọkọ wọ́n fa nàìjíríà ní ìsìn ẹ̀rí pé àwọn tí èsè mùsùlùmí náà fọ́ síwèé pé kọ̀ yẹ kí wọ́n lé méjì ẹ̀pẹ̀ lọ́dún kankan gbà tó bá lọlé ọkọ náà lọ lọlé ọkọ bó ṣe wà náà nínú constitution wọn tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ yí padà àwọn kan tí èsè mùsùlùmí wọ́n fẹ́ sọ di eighteen years torí pé gbogbo tóyìnbó bá ń ṣe làwọn kàkù wọ́n fẹ́ mú tóyìnbó wá torí pé òyìnbó làwọn òyìnbó aláwọ̀ dúdú tó ẹ̀rí pé àwọn tó jẹ́ mùsùlùmí ń bẹ àwọn yarí wọ́n sì yàdá nínú Islam kò sígbà tóbìnrin lọ lé ọkọ tí ò lọ nígbà tí ìyá ogójì ọdún lọ lé ọkọ tẹ́ ń bá yọ ṣé ọmọ fifteen years wa lọ tí gbogbo yín wá ń bọkàn jẹ́ ọmọ fifteen years ó sì lọ gbóyún burúkú wálé kì í sọ ọmọdé ń gbò gbóyún wá ọmọdé ni mi máa ń lọ lé ọkọ òrùkọ ẹ̀sùn rámẹ̀ ọ̀ so Islam Islam ní tó kàn kọ́ wa ni pé tó bá fẹ́ obìnrin tó kéré. ó kéré jọjọ lọ́jọ́ orí ma ìsìnkú rí tiẹ̀ náà dàrú tọ́mọ abọ́mọ ọdún mẹ́fà lò mo rò pé yé pa tọba ti sọ ìyàwó kékeré tó kéré lọ́jọ́ orí ọlọ ọmọ àtọ́jú títí tí ọmọ àtọ́jú rẹ̀ títí tí tí ó fi tí ó fi tó bá lò ìgbà náà ló tó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب